وخير الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى ذريته كما صليت مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته a fi ọpẹ́ fún ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala tó tún fi ìyọ́nú rẹ̀ kó wa pọ̀ ní àárọ̀ ìlú à ń bẹ ọba adẹ́dà tí ó kó wa pọ̀ yìí kó má sáà gba àkójọ wa ní ẹ̀sìn lọ́wọ́ wa ó jẹ́ ká bá níbi tó lérè kó má dá lọ àlàyé gbogbo ń tí a sọ tí a sì rí ìyọnu rẹ̀ kó ṣe nírọ̀rùn fún wa kó dẹ̀ jẹ́ kí a gbọ́ yé bí ó ṣe fún náà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam tí àwọn ènìyàn tí wọ́n ṣíwájú tí wọ́n mú lò tọ́lọ́n fi pọ́n wọlé kọ́lọ́ mọ́fà fi pọ́n àwọn náà ní láyé àti gbàgbà ọjọ́ gbẹ̀lẹ̀ àkíyàmù ntí a sọ tí ó fi wá bí wípé a ṣùgbọ́n yìí tí òfin ní bá ń tún ìrònú rẹ̀ èròǹgbà rẹ̀ mọ̀ ọlọ́mọdé kì í ó ṣẹlẹ̀ sí wa. ní ọ̀sẹ̀ tó kọjá afún aláfààní náà tọ́lọ́kọ́ fẹ́ lórí dùá istikhara istikhara torí gẹ́gẹ́ bá a ṣe sọ òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam àwọn fàbí ní ọmọ ń gbà fáwọn nígbà àwọn ìgbà kúránì torí bó ṣe pàtàkì sí. Si pé tí èèyàn bá fẹ́ ṣe nǹkan kan tó pàtàkì kò wá máa èèyàn ni kó ṣe ń bẹ̀ tàbí kó ṣe tàbí kó má ṣe òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam ní ọmọláka méjì wa yàtọ̀ sí tí wọn wà báyìí torí eléyìí àárín náà wà fún àtúnṣe pé tí nǹkan bá ti ṣẹlẹ̀ tó ní bùkátà sí wípé ó ṣe istikhara àsìkò táì kírun kò sí ń bẹ̀ mọ́ torí wípé ó ti pàtàkì wípé kó kó mú ìrun yẹn wá ń gbà náà mọ́sálálá nǹkan ẹ̀ka sàdédé wá lóṣìṣẹ́ ni ó lè jẹ́ àsìkò tó ń wà látàrí gẹ́gẹ́ bó ń ṣe ńlá Muhammad bára lọ́sọ̀rọ̀ ń sọ àwọn àsìkò yẹn kò yẹ ká tàbí tí oòrùn ṣe ń yọ náà nígbà tí oòrùn wà látàrí but a ní bùkátà sí ìtọ́sọ́nà ọlọ́run ọba lórí nǹkan yìí aha ó ti ṣẹlẹ̀ nù bá ṣàlùwàlà ká mú wa tá a bá ti múra káàyàn wa rákà méjì lẹ́nu súra kankan ò pọn dandan lẹ́yìn rẹ̀ bó bá ṣe ròyìn lọ́rùn èyí tó bá ròyìn lọ́rùn náà lè yẹn ó kà ń bẹ̀ tá a bá wá sálámà tán onídùá tí wọ́n fẹ́ ká ṣe asọ́ ní ọ̀sẹ̀ tó kọjá adẹ̀ní kí gbogbo wa kára hafnan muslim hafnan muslim àti àwọn tíra mi bẹ́ẹ̀ tó yẹ gbàdẹ̀ ọ̀rọ̀ náà rí àgbà sọ̀rọ̀ ṣe wípé káka káha tọrọ yẹ kí ó jẹ́ ìtí gbogbo wa mọ̀ kí mi bá gbàgbé a ti yẹn lẹ́yìn kò ṣe ọ̀pọ̀lọ́ wa máa ń tètè gbàgbé nígbà tá a wà ní mọ́tìtìrì ṣìkà ní malawi lọ́rọ́ tí pé àwọn ọmọ kéékèèké gbẹ́ngbà yẹn àfún aláfàámẹ́tì yẹn tó ká hà àwa wò ó ká má fi gbàgbé ká fi fresh memory wa tàbí wọ́n wọ̀ náà wà létí àwọn dọ́wà olùdíṣkì xara náà àfà àfà tó ń mú ìgbà náà. آپ سے آپ آپ تھوڑا سو آئی پر la afa afa kejì tó yẹ dèbìlà du'a istikhara tí wọn bá lè ka kí ṣẹ̀dí wọn ẹbí àwa bàbá wọn tá a mú àwa fi alcohol torí pé àwa la gbọ́dọ̀ kò tún wọn lẹ́nu mo rántí pé àwọn kéékèèké yẹn nígbà yẹn àwọn ni wọ́n ti kọ̀kọ́kọ́ ha torí kò sí tí wọ́n ń rò bàbá rẹ̀ rẹ̀ jẹun jẹun kí wọ́n ṣeré òfin tó wọ́n rò kíákíá wọ́n ti gbé sórí náà ta ló fẹ́ náà ọkọ yà ó wàhídìn اللهم إني أستغفرك بأنك وأستقدرك بقدرتك اللهم إني أستأخرك بعلمك وأستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر àwa dárúkọ wọn tí a fẹ́ dáwọ́ nínú fàkúrò gọ́ìrù ní kọ́ìrù ní fìdí ní wàmàáṣí wàákìbátí amúrí àjílẹ̀ wà ájílẹ̀ fàkúrò ní wàyásìrò ní sùmọ̀bárì ní sùmọ̀bárì ní. ثم بارك وبارك لي فيه وإن كنت تعلم أن هذا الأمر خير شر لي في ديني ومعاشي وعاقبة أمري عاجله عاجله وعاجله فاصرفوا fasilifu wasilifu alo wakuturu liya khoiro aisu kaala suma arujini dini. kọ́ẹ́kọ́ gbàgbé rẹ̀ ọ̀sẹ̀ ṣe àwọn ọ̀bẹ̀ àtọ́rí àwọn àwọn tí wọ́n bá fẹ́ ṣe àwọn ọmọ yẹn wọ́n yẹ sáláì wọ́n yẹ sáláì sí i wọn ìgbà láàyè ha ní dáadáa náà dáná tó bẹ́ẹ̀ sàwọn ìgbà náà wọ́n wá ké pé ẹ sọ wípé káwọn èèyàn mú kíra wọn lọ́wọ́ wa pé ẹ ń gbà fún wa. láti sọ wípé kí wọ́n rà á ní ọwọ́ kótóbi ẹni tí ó bá rẹ̀ ti ní kó mú wa ká gbà á bí ẹ ń gba kéwù. sọ́dà tá a bá gbà á à ń ṣàlàyé wọ́dìlù sínú rẹ̀ fún wa dáadáa yóò yé kéèké kò ní rújú láti sọ wípé ọmọ ìyá wa Dr. Abdulrahman Ahmed Kakuri ó ṣègbìyànjú ó fi sí ó tú sédè Yorùbá kò fi jẹ́ pé àní rí kànáńtà tó máa di àwọn àníyàn àrùn wákàtí márùn-ún kàkà tí wọ́n máa di kákìtì àtàwọn olókùn lọ́jà táwọn míì máa gbé káàkiri tàbí àmọ́ fi dé yín ká ó túwọ́ islam muslim ìfẹ́dé yorùbá tí ó fi rọrùn olùkálùkù wa láti máa kà wọ́n transliterate so látara bẹ́ẹ̀ tá a bá fẹ́ gba èkúté lọ́wọ́ olóńgbò a gbọ́dọ̀ fi nǹkan kan rọ́pò rẹ̀ fún èyí tó wájú èkúté lọ gàgàn wa lélẹ́yìí sódà tí a bá fẹ́ gba bídíà lọ́wọ́ àwọn èèyàn àwọn súnàní rẹ̀ tá a mọ̀ wípé ọ̀rọ̀ wọ́n ti ṣì wọ́n lọ́nà lórí nǹkan kan wípé káwo iṣẹ́ gan pé ara ń tẹ́lẹ̀ Islam gbé wa kì í dẹ̀ fara rẹ̀ káwọn àgbàlagbà máa fọwọ́ ká má fi ẹ̀gbẹ́ ṣeré àpé kì ṣe súnà Islam wọn bàbàrà ọpọ́n ọmọ ẹ̀dẹ́ nìyẹn kò yẹ padà wá wípé kágbàlagbà wa máa fi yẹ̀pẹ̀ ṣeré ọmọ àrùn pé bọ́yá àpọ́nlé kan nìlá ká lọ sọ́dọ̀ yẹ̀mí wò nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó jẹ́ pé téèyàn ò bá tú bá kú ònú rẹ̀ ó lè mú ìyàwó lẹ́nu. tòró jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi sọ wípé ẹni tó bá lọ sọ́dọ̀ yẹ̀mí wò tọ́tẹ̀ gbàǹtí yẹ̀mí wò tó sọ fún un gbọ́ dájúdájú tí ọba ní gba tó sọ fún gbọ́kò ní lọ́bẹ̀ ra ó ti ṣe kèfèrí tí ń tí ọlọ́run ọba fi ara òjíṣẹ́ ńlá Muhammad sọ̀rọ̀ àrà sọ̀rọ̀ ló fi jẹ́ wípé ẹni tó bá lọ sọ́dọ̀ rẹ̀ tàbí wọ́n lọ wọ́n bá lọ wọ́n wá sọ fún yóò kírun ogójì ọjọ́ ọlọ́run nígbà gbọdọgbọdọ mọ́kì ìlọsọ́dọ̀ yẹn ni wò ó lágbára gan ló fi jẹ́ wípé mùsùlùmí ìlọ̀dọ̀ yẹn ni wò ah, mùsùlùmí kì í lọ̀dọ̀ yẹn ni wò tí mùsùlùmí máa ń ṣe tí nǹkan bá rú lójú èwo lòun fẹ́ ṣe tàbí èwo ni kóun má ṣe òun ní gbé kíni kó ṣàlùwàlá kó rárá káà méjì súrà èyíkéyìí lẹ́yìn súrà ló lè kà tọba ti ka fati àtọ nínú rákà kọkàn tọba ti wá sálámà ni wọn fẹ́ kó ṣe dùá yìí tọba ti wá ṣe dùá yìí kìí ṣe pé yóò làálà tàbí yóò rí dúdú funfun kankan rárá ọkàn rẹ̀ ọkàn ti payá sí ètí òsì tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ọkàn rẹ̀ yóò ṣì bá rẹ̀ ọwà nǹkan tó tó wà Allah subhanahu wa ta'ala ó fi ṣe ìrọ̀rùn gan fún wa kò sọ pé máa jẹ́ àwọn ọlọ́kùn alaykum fi dini min haraj àfi ara ní lórí ẹ̀sìn ẹ̀sìn ọ̀rọ̀ ọ̀rùn gan kò sígbà tó bá lọ́dọ̀ yẹn ló ó wọ́pọ̀ kọjá pé n tó ti dìsọ́kàn ṣe tẹ́lẹ̀ ọ̀tọ̀ wọ́n bá ti ṣe ìtìkárà nǹkan eléyìí jáde lọ́kàn jáde lọ́kàn rẹ̀ wẹ́ mọ́ ọ̀tọ̀ ni ọba adẹ́dẹ́ ó fi ọ lọ́kàn mo fi àpèjúwe ara mi mo mo ṣe fún ọ. ọ̀kan nínú àwọn ọmọ àyà ó fẹ́ fẹ́ arábìnrin kan bí wọ́n ṣe ròyìn arábìnrin yẹn fún un ó kàn pé òun ọ̀fẹ́ ọmọ yìí ìgbà tí wọ́n ń lọ tó kọ́ lọ ṣe kíkbà kọ́ lọ bá sọ̀rọ̀ wípé á òun ó òun fẹ́ fẹ́ yí o kọ́ ọ di ọkọjá níbi ẹ̀gbẹ́ mọ́tò lọ́wọ́ àwọn ti pé á òun ọmọ ti ṣe ìtọ́sára ẹ̀kún ṣe ìtọ́sára ìjọ ìdílẹ́yìn ó tẹ̀ wá náà lọ́ba mú ó sálámà ó ṣe dùá ó ṣe gbogbo ẹ̀ wọ́n á rí pé gbòòn kí mo dá ọ̀rọ̀ ọmọ yìí yọ lọ́kàn o kí ló ń ṣẹlẹ̀ ara rẹ̀ ń lọ kódà ó fẹ́ẹ̀ sọ pé òun ò ní lọ mọ́ kò àwọn ti ṣàìkáwà ní báwọn ọgbọ̀n yọ àwọn ò débẹ̀ ó bá ya mọ́tàbà bíi bookshop wọ́n ti ń ta ìwé wọ́n ń ta tòyìnbó bẹ́ẹ̀ one ń ta ti kéwù bẹ́ẹ̀ wọ́n ń ta tòyìnbó gbogbo ẹ̀ wọ́n ti ta bẹ́ẹ̀ báyìí pé kóun ó tiẹ̀ ra bóyá àwọn kan tàbí méjì kóun ó ra fún arábìnrin ó wá ní ọ̀dọ́mọkùnrin kan àti ọ̀dọ́mọbìnrin wọ́n jọ ń sọ̀rọ̀ ṣáṣọ pé ìjọ ìgbẹ́yìn disco tí wọ́n lọ ní májúmọ́ ìfẹ́ni bíi ahad kó tó di pé ìfẹ́ni ẹ̀ ilẹ̀ ìfẹ́ni ẹ̀ má wọ́n ń ṣàlàyé ń ṣe gbogbo ẹ̀ débi pé jẹ́sùkú gbogbo wọn àwọn tí wọ́n ṣe ó gbé débi pé wọ́n bára wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n fẹ́ tẹnu bọ́ra wọn lẹ́nu ọmọ ìyá yìí ló jágbe mọ́ wọn yìí pé ṣé ẹ mọ ibi tẹ́ǹtì tí wọ́n ra wọn ajá sábà pé bíi masjid ni bíi ṣe jẹ́ kírẹ́ẹ̀tì ni wọ́n dà bẹ́ẹ̀ ní kankankan gbogbo ọ̀la ń tẹ́ ṣe agbede bíi ẹ̀tún afẹ́ máa ẹ̀tún fẹ́ máa tẹ̀síwájú pẹ̀lú ẹ̀ ni wọ́n fi kóra ró ó ṣá rántí ó rà ó ṣe gbogbo ẹ̀ nígbà tí ó wá rí ẹni tí wọ́n sọ wípé kó wá rí láti fẹ́ ọmọbìnrin yẹn.

domin tó ti rán ìdíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam tí ẹ bá yà síbò mi á subhanallah ó tún máa máa wá ìparun fún rí ara rẹ̀ ìdíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam yà sọ yìí pé taraktukum ala mahjatu ala mahjati bayda taraktukum ala mahjati bayda mo fi ń sílẹ̀ lórí mahjati. òpópónà máa jẹ́ tí bẹ̀yìdọ́ tọ́mọ́lẹ̀ okòso ibi tọ́mọ́lẹ̀ dé lẹ́yìnlú ha kánà hárì ha òru rẹ̀ bọ́ ọ̀sán rẹ̀ fi mọ́lẹ̀ kedere bẹ́ẹ̀ náà lòru rẹ̀ mọ́lẹ̀ kedere tó túmọ̀ sí pé kí ni èèyàn ò lè sọ ọ̀nà bẹ́ẹ̀ láàyè tí gbà ilẹ̀ hárì ẹnìkan ò ní ṣìnà rẹ̀ kò ní ṣìnà lórí òpópónà yìí àfi ní ìparun. afẹ́ni báwọn òfin jẹ́ pé mùsùlùmí ò ní àmóríbọ́ àti kó tẹ̀lé ìtì ọba adéla sọlọ́jì sọlá Muhammad sallallahu alaihi wa sallam náà. ìbéèrè tó a bá tún ní lórí rẹ̀ fẹ́ jẹ́gbẹ̀ẹ́ ọkọ ìyàwó nìkan ló tọ́lọ́ fẹ́ fi àwọn ọkọ ẹ̀dá mọ̀ pé ẹ bá ti fẹ́ sí àwọn ká máa wá gbogbo ní kí àwọn ọkọ ìyàwó pọ̀ ọkọ ọmọ ní náà fọ́jọ́ à ń tà. <laughs> ولا ينضم ولا ولد اللهم إني نعم نعم نعم نعم نعم نعم نعم على أمة على أمة إن كنت إن كنت نعم عاجله وعاجله نعم نعم نعم عاجله وعاجله واقدر واقدر لي أنا وشف وشف نعم واقدر لي خيرا خيرا حيث كان حيث كان ثم بارك لي ثم بارك لي نعم ثم ارضيني به نعم طبعا tá a bá mú àwọn ìṣúná mùsùlùmí wa ní fífàlùfọ̀ ni tó kálukú mú wa á kà á mọ ìtumọ̀ rẹ̀ mùsùlùmí kan ò ní mọ̀ ìtumọ̀ rẹ̀ kọ́kàn rẹ̀ má balẹ̀ má fẹ́lẹ̀ náà oníbùkátà fún ìpẹ́kẹ́ tó fẹ́ oníbùkátà sí pé kọ́ bá president sọ̀rọ̀ ọwọ́ àrùn opportunity láti èkì bó sì níwájú sórí pé opportunity tó ní nǹkan lọ́tọ̀ yóò fún wọn ní confidence ìgbà wípé à nínú gbogbo bí nàìjíríà ti pọ̀ tó yìí ìwọ wá òde asọ̀rọ̀ débi kó tún wá ọwọ́ àwọn àwájú rẹ̀ sọmọ yìí pé tọ́ọ̀mà sọ gan ó gbé kalẹ̀ torí pé ọmọ bóyá opportunity mi ìbẹ̀rẹ̀ sí mi náà ọba tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ gbogbo nǹkan yóò wà lẹ́yìn kún rẹ̀ ni tó bá ti ní kún nǹkan ọ̀rọ̀ fún ara ẹni nǹkan sọ pé fẹ́ pọ̀ òun ti di jẹ́ ọlọ́run ti jẹ́ sọ́dí yẹn bá torí pé kí ni àkóso gbogbo nǹkan ọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ tá a bá ma ìtumọ̀ tí àwọn àdúrà yìí kó jọ ìmọ̀ ìmọ̀ kíyàn láyà ọkàn rẹ̀ ọ̀balẹ̀ ilé ẹ̀dùn mo ti mo ti mo sọ nǹkan mo ti gbé nǹkan mo ti gbé mo ti gbé nǹkan mo gbé nǹkan gidi dání àǹfààní mímọ̀túmọ̀ rẹ̀ la fẹ́ kí amúdání káka fún wa ká ṣàlàyé rẹ̀ ní kéèké àwọn gbólóhùn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tá a bá jọ ń bẹ̀ tí à ń bá ní ní ìdí rẹ̀ torí lẹ́yìn yàtọ̀ sí pé yóò fi alọ́kàn balẹ̀ bí máa ń ṣàlékún ìmọ̀ ẹni ìmọ̀ ṣàlékún ní mánì yóò jẹ́ kí á mọ̀ pé yẹ a ní nǹkan ká má máa parí kalẹ̀ torí wípé níta abala afẹ́ wà lọ Sókótó àpò Sókótó wa lọ́wọ́ ilé pàtàkì náà yẹ ọ̀rọ̀ lórí sọ́láàtò ìtìfára tá a bá níbi èrè lórí sọ́láàtò ìtìfára. lẹ́yìn rẹ̀ a sọ̀rọ̀ nípa sọ́láàtì tẹ̀sí àwọn sọ́láàtì tàfàdé ìrun tí tẹ̀síhàt ọ̀pọ̀ nínú rẹ̀. àwọn gbólóhùn kan wà òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrà sọ́nà sọ pé kò sí àwọn gbólóhùn tó dáa rẹ̀ tó rẹwà bí rẹ̀ kódà ibi tí wọ́n rẹwà bí ó ní kò síbi tó o ti gbé e tí ò mu kò sí bó o ṣe to àwọn gbólóhùn yìí tí ò wọlé àwọn gbólóhùn wọlé wọ́n subhanallah walhamdulillah wala illallah wallahu akbar gbólóhùn gbólóhùn tó rẹwà ó ní ìyí máa máa pọn ẹ̀fẹ́ dànù bó ṣe jẹ́ pé igi tí ewé orí rẹ̀ gbẹ tá a wá gbà mú tá a yìn kí ló ṣẹlẹ̀ àwọn èèyàn mọ̀ jábọ̀ ni ní bẹ́ẹ̀ ni ó ṣe máa ń mọ ẹ̀ṣẹ̀ dànù ọ̀ ni wọ́n fi ná ilé wa nínú ọgbà ìtúnà ibẹ̀ fi ń kọ́lé ara rẹ̀ nínú ọgbà àlùjànnà ọ pàtàkì nǹkan tí baba ńlá wa Ibrahim sallallahu alaihi wa sallam tó sọ fún òjíṣẹ́ náà fúlàní fúlàní nígbà tó fi lọ sí mi'raj tó lọ sókè tó lọ bẹ àfìlàbà ẹlẹ́dàá o. wọ́n fẹ́ ká kún fún sísọ rẹ̀ ní gbogbo gbà sọláàtù ó kó sínú tó pọ̀ sáré ni tó lè demonstrate rẹ̀ fún wa. na approach na ọ̀dọ̀. àlàyé àbí Nah, ìjọ sàlàyé Ini ní masih àtúntò Ini náà ní ọba Nah, ìṣàtà náà. kíyàn tó kíyàn kíyàn tó kíyàn so after yìí ni wọ́n ṣe ìyàbẹ̀rẹ̀ pátá ṣe bàbá àtà àbájí àtà máa ké súrà tó kéèyàn bá ti wá ka súrà tó kéèyàn tó. kéèyàn bá ka fásitì àtúntì hàn kásúrà náà wa àmọ́ wa sọ gbólóhùn bí fifteen times gbà mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dógún kí ẹ̀ máa ṣe àwọn wa lọ sí oko gbà ìyá ṣe gbogbo àtúrò àwùjọ máa ṣe náà ní oko gbà kí ẹ̀ máa ṣe gbogbo gbà. àwọn àgbẹ̀ lẹ́ẹ̀mẹ́wàá ìwà àtàyàn àṣewàdí tìtàbáàlì àwọn. Jazakumullahu khair. Any question? No rẹ̀. Now, àwọn ọmọ ìṣọ̀rọ̀. Lórí ti Rọ́ọ̀sì Fọ́ọ̀rù Sàlàyé Báàlù náà. Súra ẹni kò sí súra kankan tí wọ́n ọ̀tẹ́yìn bá ka súra tó ní í ṣe pẹ̀lú rẹ̀. Ọmọ káánù mọ̀mínà wàlá mọ̀mínà tí wọ́n agbọ́dọ̀ lọ́wọ́ sí. Tẹ́yìn bá ka súra tó ní í ṣe pẹ̀lú ìyìn nǹkan tí ọlọ́run bá kádàrá ní nǹkan lórí àti tí mùsùlùmí ò ní ọ̀nà àbáyọ lórí rẹ̀ ní ìbákan sọ lọ́la láti bọ̀. then nígbà tó pé duha náà àbí sọlọ rẹ fún mi ibi tí ẹrú òṣùnmọ́ ọba tó ṣẹ̀dá rẹ̀ tó ìgbà tó forí kan yìí ṣé a lè mú wá ní ìforí kan yìí ṣé duha àbí náà kò tó tó di lọ́wọ́. ذكر صلاة دعاء الاستخارة نعم pé dùá istikhara gangan kí ẹ ṣe lórí sùjádà kò rí bẹ́ẹ̀ torí wípé súnmọ́ òṣìṣẹ́ náà sọ́nà sọ wípé tọ́ba tí wá sálámà tán ni kó mú dùá ẹ̀ wá bó ṣiṣẹ́ náà sọ́nà ti sọ̀rọ̀ téèyàn bá wá sọ pé èyí mú wá ní sùjádà àrùn rẹ̀ wọ́n fẹ́ mọ̀ yọ ọ̀ṣọ́jọ́ sọ̀rọ̀ òjíṣẹ́ lọ́dọ̀ àfúlámọ̀ káwọn fàábí bẹ́ẹ̀ àwọn fàábí ọ̀gbá ní kíú níwájú rẹ̀ bẹ́ẹ̀ wípé ìgbà jẹ́ wípé òun ló kọwa wípé ìgbà tá a bá ṣùgbọ́n kò wípé kí wọ́n ṣe dùá istikhara kí wọ́n ṣe nínú sùjádà rárá ó ní kí wọ́n yan náfìlà rákà méjì ìgbà wọn bá yàn tán kí wọ́n bá fálámà kí wọ́n fẹ́ kí wọ́n ṣe àdúrà istikhara àròtọ́ kan wà bẹ̀rẹ̀ wípé ṣé láàrin láti bá kọ́ńtà ń fẹ́ ni àbí bàtà bá kàtàn àwọn ẹ̀gbà wa tó wá pípọ̀ wọ́n fi yé wa wípé tá a bá débi wípé ń kún tẹ̀tẹ̀ àlẹ́mù anna hazel amọ̀ tó o bá mọ̀ yìí pé n tí mo fẹ́ dáwọ́ lé ọmọ wa tó mọ̀ yìí fẹ́ mí kódà ohun tó ń fẹ́ àwọn ẹ̀gbà wa wá bẹ̀ torí ẹ̀gbà wa yẹn ló fi hàn wípé a sọ ní fẹ̀yìn rẹ̀ láàrin láàrin but àdúrà yẹn o lẹ́yìn bàbá sálámù kú lórí o kì í ṣe pé nínú ọ̀hún láti. ọ̀pọ̀ pé tí èèyàn bá gbà ìyẹn fi ojúmọ́ kò wá rí i ṣe ní àsìkò tí wọ́n ṣe ó gbà pé ojú kò sẹ́ni àjò ó irú ọjọ́ àná jùlọ tó ti bọ́ sí tòní ó sì fẹ́ sí tòní náà lálẹ́ ṣé yọ ṣe ní méjì ni pé kóun fi kàn ṣe. rárá kò ní ìgbà tí òjíṣẹ́ máa bá fúnra mi sọ yìí pé bọ́sẹ̀ kan lèèyàn ṣe ní ìgbésí ayé rẹ̀ òtítọ́ tó ti yé báyìí ó ní tá a bá lè ṣe ní ojoojúmọ́ ọlọ́dà tá a bá lè ṣe ní ojoojúmọ́ èèyàn ọ̀sẹ̀ lọ́kàn lọ́fẹ̀ẹ́ tá a bá lè ṣe lẹ́ẹ̀kan lọ́fẹ̀ẹ́ ọlẹ́ẹ̀kan lóṣù táàbà lè ṣe lóṣù ẹ̀kan lọ́dún táàbà lè ṣe lẹ́ẹ̀kan lọ́dún kódà ẹ̀kan ní gbèsè ayé ọwọ́ àwọn aṣọ. tí èèyàn bá gbàgbé subhat yẹn ní orí ẹ̀gbọ́n mọ́sálà láàrín ṣe àwọn àdúkàbù tó yẹ ṣe ó wá gbàgbé ó ti kò ní kó padà lọ sí kó pa kó pa wọ́n pọ̀ ní lọ́sùn ní àkọ́kọ́ ṣe fáwọn tó bá ṣe tán fáwọn tó bẹ̀rẹ̀ sí ṣe nọ́mà fáwọn ni àbí yóò nóòtù nọ́mà fáwọn ni nọ́mà fáwọn tọ́ba tún ṣe tọ́ba tún fi tẹ̀lé àti ọkùn yóò yóò di yóò yóò ti lé ní three hundred tí wọ́n àwọn tí àwọn kò ní four thousand. bẹ́ẹ̀ abáwà nínú mọ́tò ṣé pípé irun méjèèjì náà á lè pè bẹ́ẹ̀ nínú mọ́tò kíni dára kíni kí la fẹ́ fi pípé rẹ̀ sí sọfẹ́ kí òun ní mọ́tò ẹ̀ta bọ́lẹ̀ lọ́nà àbí táwa ní mọ́tò nínú mọ́tò ní kò sáàyè wọn kejì bọ́lẹ̀ kí a bá kókò burú lọ́kànlọ́ Thank you ìbéèrè aláwọ̀ ẹ̀jẹ̀ ń pè é sọlọ́pẹ̀ ìsọ̀rọ̀ náà a bá ń ṣe ṣé a lè ní àwọn òmòrò kòfíà a kò sínú ìdíkùrù kan lè ní bàbá sọ̀rọ̀ ẹni mo fẹ́ fẹ́ yàwó mo fẹ́ dáwọ́ lé business mo fẹ́ kókò lé gbogbo sáà lè kó papọ̀ sínú ọ̀gá bá máa ṣe káṣí lọ́sọ̀tọ̀ lọ́sọ̀tọ̀ kan ẹlẹ́gbẹ̀ẹ́ ẹlẹ́kẹ̀ẹ́ torí àwọn nǹkan yẹn àrùsùpá pọlọ. ẹlẹ́ẹ̀kejì náà wọ́n ní pé sọ́láàtù tẹ̀síkẹ́sì náà tọ̀sàrí àtọ̀sàrí àráyé náà mo ti ní ọ̀gbà kan màá fi ẹ̀wọ̀n àlàyé kan kà ní ẹ̀ àmọ́ ti wá ó dàrú ọ̀nà mi lójú bí pé mo sọ pé kò sí àyè kan mi ò mọ̀ mo tọ́ níbi lè délé wọ́n ní wípé kọ́kọ́kọ́ ṣe mọ̀márásà على الأقل الافتلاء الحريري ọ̀nà wo ni à ń gbà fi ṣe tá a fi sọ pé hadithi sahih tó bá wá ṣe nìkan kó wá wo ẹ̀rí àwọn àfáà tí wọ́n ní ó fẹsẹ̀ múlẹ̀ àwọn tí wọ́n ní kò fẹsẹ̀ múlẹ̀ yẹn kí làwọn ẹ̀rí wọn èsì tí àwọn tí wọ́n ló fẹsẹ̀ múlẹ̀ wá fún wọn kó wá kà ní ìrò pé kíra kan nífin o ó yanjú rẹ̀ bíi kíra vikru salati tasbih tí ọmọ ìyá wa afa fàlà sheikh mashur hasan ali sanad afadàkùnláwọ̀ yàrá tó ṣe ó fọ yékéyéké èyí sọ̀rọ̀ ló ṣe tíra yẹn ó ṣe tààlí takrij àti àlàyé lórí tíra yẹn ó ṣe àwọn references dáadáa gbogbo àwọn ṣùgbọ́n àwọn tí wọ́n ní kò fẹsẹ̀ múlẹ̀ ó kọ́kọ́ kó ọ̀rọ̀ wọn jọ ó dẹ̀ fún wọn lésì èsì tó fọkàn balẹ̀ fún ẹni tó bá jẹ́ akẹ́kọ̀ọ́ náà ìfọ̀nkọ́mọ́ ọ̀rọ̀ àti ìfọ̀nkọ́mọ́ ọ̀rọ̀ àti ìfọ̀nkọ́mọ́ ọ̀rọ̀ ìbéèrè àkọ́kọ́ ni lórí torí ẹ̀rí ọ̀rọ̀ kì í ṣe tó sọ ẹ̀rí tí wọ́n kó kalẹ̀ ká má wo personality lọ ká wo àwọn ẹ̀rí tí wọ́n kó kalẹ̀ ní ọmọ afa Abu Malik nínú Sahih Fiqh Sunnah ó ní a ah, àwọn afa ṣe ijtihad tó pọ̀ lórí rẹ̀ àwọn àfáà kan sọ àwọn ló fẹsẹ̀ múlẹ̀ àwọn àfáà iléèwé àwọn àfáà aládé ìròyìn tọ́jú pé fíìdì wọn ni wọ́n lè ṣàlàyé pé a bíṣẹ́ àbí gbà ìrọ̀tọ̀lọ́fọ́ àtúntò àwọ́pọ̀ bèèrè yìí ló ní ìṣọ́ọ̀kù ìpẹ̀tọ̀rọ̀ gbà tí a bá ń ṣe ìdúná yẹn lọ a bá ní ọ̀làkùnmá ìkúnpẹ̀tọ̀ àná kama kazar kama wa fẹ́ dárúkọ kí ni ṣí yorùbá ní ká fi sọnà àbí láwùbáwá ṣé ọmọ yẹn ní kàwé láwùbáwá àbí láwùbáwá. ẹni tí ó bá gbọ́ lárúbáwá kò sọ yorùbá ẹni tí ó gbọ́ lárúbáwá kò sọ yorùbá lókè tó gbọ́ lárúbáwá kó má sọ èdè mi kó má fi ìkúta kan àwọn àgbọn àwọn ọ̀pàyọ̀wé ìdíní àwọn aṣì wà kíkà tó kánú. àwọn àgbà kan ní pé àjílì ìwà àjílì. bá a ká sọ wa bẹ ná sọ wa bẹ. àdìsí Bukhari nìkan. àdìsí Bukhari ìwà mi láti ní láti wá nù Bukhari bí àyà Kùránì pàápàá <laughs> bẹ́ẹ̀ tọ́wọ́n àtọmọkí rẹ̀ wá ti gba ọ̀rọ̀ wá ìmọ̀ ìmáà mùsùlùmí nígbà tí kọ́ra ní sọ̀rọ̀ àti tako orí yẹn fẹ́ forí rìn. náà ǹjẹ́ àkókò kan wà fún ṣe pàtó àlèmọ́kì àbí ẹlẹ́bi sọ́ọ́ àti ìṣẹ́ àwọn àwọn àkàn mú wá pé nígbà tó jẹ́ pé òjíṣẹ́ náà Muhammad náà rà fún mi. kí zúrù tó tó nígbà tí òòrùn bá fẹ́ yẹ kó látà téèyàn ti lè kírun bẹ́ẹ̀ yàrá Aisha rọjà lánàá ó ní òjíṣẹ́ náà fúlà máa ń yan náfúlà kan ní àsìkò báyìí rákà mẹ́rin ní máa ń yàn ní máa ń pẹ́ gan yìí dẹ̀ máa kí bí zúrù rákà mẹ́rin ní máa kí sálámà kan tẹ̀síọ́ òdì méjì ìyàwó wa bí léèrè náà ni àwọn bẹ́ẹ̀ lọ́wọ́ jìnnà fúra rẹ̀ fún mi kí ló dé àsìkò gbogbo ògbà lọ́ máa ń kírun bẹ́ẹ̀ inú rẹ̀ dẹ̀ máa ń gùn ó ní bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ sísálẹ̀kùn sámà fi gbígbàdúrà mo wá fẹ́ kọ́ bá mi lórí sùjádà kí fẹ́ sílẹ̀kùn yẹn bá mi lórí sùjádà kádùá ò fi gbígbà so àwọn afáàkàn rẹ̀ pẹ́mẹ́lì wípé tá a bá kí sọ̀rọ̀ àti tẹ̀sàbí ọ̀tẹ̀sàbí ní àsìkò yẹn nígbà tó ń mẹ́rin náà ni bí rẹ̀ náà ló dẹ̀ fẹ́ rí tá a bá kí lásìkò yẹn kò burú. bí ìgbà tí zawal fẹ́ ṣẹlẹ̀ dókítà. السلام عليكم. وعليكم السلام. الصلاة الجيش الكفارة. نعم tí èèyàn bá ṣe bẹ́ẹ̀ bọ̀ á lọ lèyàn lè dúró èèyàn tó rí ìṣèpáyà àbí téèyàn bá rí ìṣèpáyà èèyàn sì fẹ́ ọ̀nì particular issue. yóò rí lẹ́sẹ̀kẹsẹ̀. lẹ́sẹ̀kẹsẹ̀. a ah, ẹ ẹ ní èsì tó fẹ́ ṣe kan sọ́kàn kan báyìí ah, ah, àbí ní sẹ́yìn àbí mọ́sùn bí èyí ti lọ bá dẹ́dà kọ́ dá sí i kó tún lélẹ̀ yẹn kó láàmì lóye èwo ni kí n ṣe wọ́n wá mú náfìlà ìwà wọ́n ṣàdúrà tọ́ba ti dúró ọkàn rẹ̀ ó sì payá fún tọ́ba yẹn kó ṣe ọmọ ṣàdúrà. so it's not uh, kéde dé ọmọ rẹ. àlọ́ ìwé ìdíje tí mo mí ni pé sèèyàn lè tó rí ìdíje tí yọba yóò bá àtàkùn ẹ̀gbà wa wá wípé àwọn ẹ̀gbà wa kan wá wípé. Umar radiyallahu anhu wípé ọmọ ń ṣe jẹ́ ẹ̀kan lọ àwọn kan ló ṣe tó ẹ̀mẹ̀jẹ̀ lórí àwọn iṣu bọ̀ ṣó fẹsẹ̀ múlẹ̀ ní iṣu bọ̀ tí tí ó hàn jù nínú ọ̀rọ̀ àwọn àfáàní wípé ẹ̀kan tuntun. àtùpọ̀jù gbọ́ torí tí wọ́n ní ó ṣe ìgbọ̀dára àlọ́ ẹni tó bá ṣe lẹ́ẹ̀kan tó yẹ pé ọkàn rẹ̀ tíì ó fi ìgbọ́ kan wọn kí ìṣèkínní ó sì lè tún ṣe ó lè tún ṣe mo máa nínú àwọn àfa àdàwà tó jẹ́ pé ó máa ń rìpíìtì ẹ̀jẹ̀ padà padà lórí iṣu. Fún wa lókun ọkọ̀ sáà ní ọkọ̀ rẹ̀ ìrọ́pò wa lókè ẹ̀kọ́ parí ìtọ́ka. Ìgbà tí ń sọ̀rọ̀ sọ́lá ti kò sí ìgbà ẹni ìyá lè ṣe ilé ìṣe zoom ti fẹ́ jù ṣe tó bá jẹ fún ẹni tí ó máa ń dín mọ́ rákà mẹ́rin before ìyá rákà mẹ́rin rákà gbèsò ṣé lè fi invention yẹn pa méjì pa ọlẹ́ ṣe ìwàkùn ọ̀kọ̀rẹ́ tí àbẹ́ tí hadith tó wà ní pé man hafaza ala arba qabla zuhur wa arba arba raka'at ba'da zuhur حرمه الله على النار àwọn kò mọ káàbọ̀ ṣùgbọ́n tó bá rọṣọ ẹni tó bá dún ní mọ́ rákà mẹ́rin kó tó kí zugo àti rákà mẹ́rin lẹ́yìn zugo ọlọ́run ó ṣe ara rẹ̀ ní èèwọ̀ fún iná ọlọ́run mọ́tà sára wa yóò wọ̀ fún un. sàmà ni àkọ́mọ sọ́ra àbùkà. mo ti ṣe pẹ́sipẹ́sì yẹn mo ti ṣe ó ti pẹ́ díẹ̀ bí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wá lórí ọ̀rọ̀ náà ọ̀kan sì ń padà lórí ẹ̀ mo wá sí mo máa ń rú mi lójú sálámà ọ̀pá ni àbí àbí sálámà láàrin. sálámà kan. àbá máa kí lọ́bọ̀rọ̀. sálámà kan bí zuhur. sálámà kan. ọ̀ṣáhùd máa wà láàrin. bẹ́ẹ̀ Allahu akbar dua ìtòkítà àti gbogbo ẹ̀. ẹ ó yé mi gbogbo orúkọ yẹn. fàtí àka gbogbo tó fẹ́ ka lẹ́yìn fàtí àlẹ́yìn súra subhanallah walhamdulillah wàlá ilaha illallah Allahu yóò ṣe fifteen. الله أكبر ركوع يكثر دعاء ركوع يلا أو أركان ركوع سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر mẹ́wàá pẹ̀lú abájúkún fifteen gan 25 سمع الله من sami أنا ربنا ولك الحمد wa كثيرا hamdu lillahi kathiran من السماوات ومن الأرض ومن ما بينهما ومن ما شئت من شيء بعد هذا الثناء والمجد أحق ما قال العبد وكلنا لك عبد ولا لا يعني ما أعطي ولا معطي ما منعت ولا ينفع بالجد من الجد يعني شتين سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر تاني وجميله تعترك الله أكبر والله فيه فجأة ألا ما لك سجدت وبك آمنت ولك أسلمت فجر زياد الذي خلقه وصبره وشق في سمعه وبصره بحوله وقوته وتبارك الله احسن الخالقين على اني اعوذ برضاك من سخطك بمعافتك من عقوبتك وبك منك لا اوتي ثناء عليك انت كما اثنيت على نفسك سبحان ربي العظيم وبحمده لتصعب النار واكثارنا سبحان الله والحمد لله ولا اله الا الله الله اكبر ما اشي ما هو forty five na wọ́n padà wá sí ìjókòó bẹ́ẹ̀ni ṣọ̀gbẹ̀tẹ̀ alama sọ́kì wàlhámi wàdíni wàhásíni wàfáni wàdúróní wàsítúrẹ́ni ó ṣe tí ó ṣe ó tún ṣe subhanallah walhamdulillah wàlá ìlà ìlọ́lọ́ àwọn ọ̀pọ̀ náà wọ́n ṣe mẹ́wàá ó ti bẹ́ẹ̀ lò ó ti pa náà ó tún lọ sí òkú ìṣùgbẹ́rẹ́ ẹlẹ́gẹ̀ẹ́jì twenty gbàtọ́ wá fẹ́ dìde sàmùkú jọ́sọ̀tọ̀ ti tọ́ ara dókòó díẹ̀ ọ̀rá mú wa ọmú tẹ̀ ó ti bẹ́ẹ̀ lọ ó ti tẹ̀ mí tọ́ kọ̀ǹtínátà kan so n kò kíra kẹ́ẹ̀kejì náà kó tó di wípé ó ṣe tìjókòó yẹn ìjókòó tí bá jẹ́ ìjókòó jọ́sọ̀tọ̀ ti tọ́ra ìjókòó kí ni nísìn tẹ̀sẹ̀ ìjókòó tẹ̀sẹ̀ òdà àkọ́kọ́ ó ṣe tẹ̀sẹ̀ òdà ó ṣe sọ̀rọ̀ àdúgbò ìṣẹ́nà tó ó ṣe àwọn àdúrà tí ó fẹ́ ṣe subhanallah walhamdulillah wala ilaha illallah Allahu akbar ó ṣe mẹ́wàá èyí ni ó fi jẹ́ pé tẹ́ẹ̀mì ti ìjókòó yẹn yóò á fi di one fifty á fi one fifty bàtà mi jẹ́ á fi di one fifty àwọn àdìdè the third salah the third one á ṣe bíi ti first one náà pàtó bá mú fourth one wá á jókòó finally bó o bá ṣe tẹ̀síọ́ òun nìkan àmọ́ subhanallah alhamdulillah wàlá ilà ìlọ́lá ọ̀la akbar mẹ́wàá a fi wá pé three hundred salamu alaykum wa rahmatulah salaam. ẹ ṣẹ́gun náà. sáwọn olùkọ́ ìtura wa kan fara fara fẹ́. àwọn kwẹ́sàn tí mo fẹ́ béèrè ni pé tí a bá wà lórí a bá kúrò lórí ìbú. bẹ́ẹ̀ ọwọ́ yẹn wà ní àbí àyà torí àwọn ọ̀rọ̀ kan ó ń wá lórí ẹ̀mí sẹ́ńtì tó yẹ pé ó fẹ́ ká ọ̀rọ̀ lẹ̀ pé Al-Albani nìkan ah. ìyọwọ́ sí ẹ̀gbẹ́ kó tó di pé àmọ́rí àmọ́rí nínú òun kíkí wípé tá a bá dìde lórí òkú kàkà ọmọ yà padà afáwa bàbá wa tọ́mọ́tò Sheikh Abdullahi abdulaziz bombard àwọn ni wọ́n ní ká káwọ́ máyà padà tó ti yé báyìí position ni nínú madhabu hanabila bàbá wọnú mọ́kùnrin Ibn Qudama ari bẹ̀bẹ̀ position ni position yẹn lọ kọ aráàjẹ à ń sọ bí ìtòlí kí tọ́lẹ́kọ̀ lè bílẹ̀ ẹ ti ń kẹ́kọ̀ọ́ kọ́ lọ ààrẹ sọ pé torí bá a fi síbì kan káwa máa kákùn tó pa á àwọn other position ká fojú kàrẹ́ pépé pé ká fojú wọ́n parẹ́ ní tẹ̀bí ìgbà tó jẹ́ pé eyín ló rọ̀n là kí ló àgbà rẹ̀ sọ. àlàlùbá ni ọ̀sùnmọ́lá ọ̀rọ̀ mọ̀tàwáfíà ó ní ìrun ni o gbogbo nǹkan tó bá dẹ̀ jẹ́ ìrun báyìí tẹ̀ ò kí sí ni ẹ̀gbà wa ni ó wà lórí rẹ̀ kò sí ẹ̀gbà wa kan tó fẹsẹ̀ rinlẹ̀ tá a mọ̀ lórí rẹ̀ tó bá wà àwa yìí ó mọ̀ òtútù pé nǹkan èyí méjì pé bíbíà ni àti ìyá ntọ́sọ̀ ni bí wọ́n pé àgbàlagbà ní ń sọ̀rọ̀ bí ó sì sọ ọ yàtọ̀ sí bí àwa táàfin bí gangan bá fi ọ̀rọ̀ torí ẹ̀rí wá pé Ibn Mas'ud rọ̀dí aláhánú ìgbà tó kírun tó dìde lórí òkú ọ̀ka ọmọ yàtọ̀ asaru tó ń fi ń hàn wá tó fẹsẹ̀ tó ń fi hàn bá ṣiṣẹ́ tá a bá dìde lórí ìkú kí anybody mọ́ asaru wa tó sọ yìí pé fàádé kan dìde lórí ìkú ọwọ́ káwọn ẹ̀ ẹ̀ kọ́ ṣiṣẹ́. tí àwọn sọ ni pé sẹ́lá tá a lè wà sára àwọn sọ pé nítorí sọ ni pé ká dá ọwọ́ padà. rárá ó ní kí gbogbo kí àwọn ibi tá a bá ti dìde òun kó padà sípò pípadà sípò òun ni wípé àwọn kan tí wọ́n bá ti lọ sí òkú báyìí òkú yẹn ni wọ́n máa ń gbà lọ sí ìgbàlá bẹ́ẹ̀ ni àgbẹ̀ ọ̀pọ̀ bẹ́ẹ̀ ni ẹni tó bá ṣe báyẹn kò ní òun kẹ́nẹ̀dì ó ní àsọlátú fẹláfẹtú àfìláàbì irun apínfín mẹ́ta dọ́gbandọ́gba fọ́ tòhóró tòlòfò ìmọ́tótó ó kódà kan lẹ̀ bó la ṣe tọ̀ bó la ṣe àgbẹ̀ bó la ṣe mara ibi tá a kírun gbogbo wọn yẹn mùsùlùmí gbọ́dọ̀ yanjú ẹ̀ obìnrin mùsùlùmí gbọ́dọ̀ ma òfin tó de haid haid méjèèjì àti sinifas àti gbogbo ẹ̀ ìwọ jẹ́nàmà gbogbo ẹ̀ agbọ́dọ̀ ma yékéyéké ara tòró àti títí tòró tọkà táṣọ àti gbogbo ẹ̀ wàkìyàmù tólótò ìdúró lórí irun tó kórùkù tó kó sínú kó láṣẹ ìṣòkú kó láṣẹ ìdìde padà ó òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ̀nà sọ wípé èyí ó fi ọgọ́ta ọdún how many years lọ́gọ́ta sixty yóò fi kírun ọlọ́run ò ní gbà kankan nínú rẹ̀ ẹyọ kan ṣoṣo kí ló fà á ó ní bọ́yá kò lọ kú kò lọ dáadáa nígbà ó dìde sùkú kú kò lọ dáadáa kò dìde dáadáa nígbà tó lọ sí sùjára kò lọ dáadáa nígbà tí ó dìde sùjára kò lọ dáadáa. problem ti lẹ́lẹ̀ a gbọ́dọ̀ kọ́ bá fi ṣe kí ara ó bọ̀ sípò ni wọ́n sọ ọ̀dà nífù wọ́n sọ wípé tá a bá dìde lórí sùjára gbólóhùn yẹn náà wọ́n lò fún pé kára bọ̀ sípò padà tẹ́nìkan wà sọ pé ká bá bẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ tá a bá dìde lórí ìṣẹ̀lẹ̀ bàtà fúnra ẹ̀ àwọn tó pé ada ọwọ́ padà ibi tó yẹ kó mọ àwọn àdìkú tó yẹ kó wọ́n wà lórí rẹ̀. kì í ṣe bó ti sọnù kì í ṣe nọ́ọ̀sì bó ti wà nù wọ́n ní kára ó pọ̀ sípò padà nǹkan sọ. tẹ̀tọ́ bá sọ wípé gbólóhùn tí wọ́n lò ní pé kọ́wọ́ padà síbi tó wà tẹ́lẹ̀ ká tó lọ sí rúkú afẹ́ kẹ́kọ̀ọ́ ìmọ̀ kí wọ́n mú nọ́ọ̀sì yẹn wá fún wa sórí olúkálukú ibi tó bá fẹ́ fi sí yóò fẹ́ máa ṣe tààyídù ẹ̀ but tí ọkọ̀ ọ̀rọ̀ ń sá fún mi wípé ní tó jíṣẹ́ ńlá ò ṣe sọlá ọ̀rọ̀ sọlá àwọn ò ní ṣe torí wípé ààrẹ máa yọ ọ̀ṣọ́jọ́ sọlọ mọ́sàlọ́dà eléyìí rújú àbí òrújú wọ́n ti ń kírun láti ọdún àgbọ̀ etí òrújú nọ́ọ̀sì wá lórí rẹ̀ ní pé tó bá fẹ́ dìde yìí máa dìde bí ìgbà tí wọ́n ń lọ nǹkan wọ́n ń dìde àwọn èèyàn bẹ́ẹ̀ bá pọ̀ lọ́sùn bẹ́ẹ̀ wà lórí ìtọ́sà yìí. lọ́kọ́ tó jùmọ̀ Abdullahi bin Umar rọ̀jà àánú wọ́n rí tó dìde bẹ́ẹ̀ wọ́n fi léèrè èwo lélẹ̀ yìí ó ní mo rọ́jì sẹ́lá sàásà ṣẹlẹ̀ sọ́tí ẹ báyìí nìkan. E, lọ́sùn wá fún àwọn eléyìí àwọn èèyàn ń dànù èyí tí àwọn arínlọ́sùn tó sọ yìí sọrí lórí rẹ̀ wọ́n wá ń ṣe tààyídù rẹ̀ àwọn náà ṣe rí o àwọn náà ṣe àti fúngbà kan bọ̀ fúngbà yẹn àfẹ̀yìn pẹ̀lú fún àwọn ẹ̀rí níwà bá a ṣe tẹ̀kílíìkì là ń ṣe àbí torí bẹ́ẹ̀rì wà fún ṣé ń tẹ̀ láǹfààní àbí torí wípé ẹ̀rí wà fún. máfàmẹ́ táwa lọ sí fún fáńgbà wọ́n fẹ́ kí gbogbo ara ń fi ìbẹ̀rẹ̀ lára pẹ̀lú pé ká lọ sí fẹ́ńtà kí wọ́n dẹ̀ fẹ́ kí orúnkún méjèèjì wọ́n papọ̀ báyìí lóṣooṣù wà fún lóṣù náà láti dáwọ́ ọgbà ọ̀rọ̀ tá a bá lọ kú sí dáadáa nísìn wọ́n tẹ̀ ẹ́ báyìí lè kí í ṣe ìrìnká wọ́n ta góńgó bíi kùrẹ́ńgbè làwọn máa ń tẹ̀lé pọ́pù kìnnì kí ni Yorùbá ń tẹ̀lé ẹ́ lini linini wọn lè wọn ka gbogbo ni so àti abí àti gbogbo ẹ̀ náà kò ní hàn adẹ̀bọ̀ yìí pé wọ́n máa ń stress dáadáa ní máa ń fa ìmọ̀ méjèèjì bọ̀ abíọ́lá rẹ̀ méjèèjì á máa rí i àwa sọ yìí pé tí àbánkìrún jàmá tí káàtó bá wá fún jù kí a ń tó bá àlápọ̀ tún àtàkóso kọ́ wá dáràn o tọ́wọ́ di pé àwọn ẹlòmíì ṣókà gan ni wọ́n ń fún àwọ̀rọ̀ ṣọ̀rọ̀ gbogbo wọn ni wọ́n àbárò yẹn. so ẹlẹ́ẹ̀kejì ni pé. táwa lè ní fífọ́ ti sọ̀rọ̀ á mú lọ́kọ̀ kan báyìí á tu á gbọ̀n ẹ̀rọ pé à ń ṣe bọ̀ ni táwa lè ní fífọ́ ti á mú á gbọ̀n fẹ́kṣẹ̀ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan á tu yékéyéké àwọn ẹ̀rí tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá a fún wa ní tọ́ka sí àti ntólúkálukú dúró sí tí òfin ní jẹ́ pé tó fi jẹ́ pé ẹni tó tẹ olúkálukú wa bá dúró sọ́mọ̀ yìí pé ah bóyá òun ṣe fẹ́ nítorí gbòǹfẹ́ ń tẹ̀ láàbọ̀ ni àbí òun rẹ́ẹ̀rì lórí rẹ̀ tó wọ́n lè fi jábọ̀ fọlọ́mọ bá ń jẹ́ òbí ìdàkíá bọ́s wọ́n rántí nǹkan bíi twenty years ago gba aṣèwà ní ìsọlọ a ṣe bẹ́ẹ̀ láti ìgbéyàwó títí dé tẹ̀sílẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí kò tí ì sí opportunity àti ìka àwọn tíra báyìí báyìí lọ́wọ́ orí báyìí lọ́wọ́ orí báyìí lọ́wọ́ orí báyìí àwọn ọmọ ya kan nígbà tó ṣe tó ní alhamdulillah ní ẹgbẹ́ òjíṣẹ́ lọ́sọ̀lá báyìí òun lè kí wọn ní ẹ̀fọ́ tó bá bí wọn léèrè pé báwo ni wọ́n sọ pé òun kà tọ́ka sí kí wọ́n dín sọ fún un sọba sọba sọba. yàrá torí irun nínú gbogbo nǹkan ń tọrọ ọmọ agbọ́dọ̀ yẹn ju rẹ o torí pé kí ni bí òun wá bá ṣe jọ̀run rẹ̀ fi bẹ́ẹ̀ lọ́lọ́run ó ṣe gbà fi bẹ́ẹ̀ ni ọlọ́run lè ṣe ṣàánú wa fi níjọ́ bí ìgbà kí á tó ṣe bí òun rẹ̀ ò yanjú tọ̀ àṣùnà láwọn ọmọ lọ́tọ̀ ló fi jẹ́ pé àwọn àmọ́tún sọ pé ẹ̀rí lórí ìrun agbọ́dọ̀ rí yékéyéké kéde pé wọ́n ní wọ́n pé tàbí kọ́ jẹ́ ìṣtáàdì ẹnìkan náà ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n nídi àlàyé lórí. bẹ́ẹ̀ rọ́fù yàdé bàkálàfì ni àwọn kan nínú àwọn afa ẹ̀rí kan ṣoṣo tí wọ́n ní tí wọ́n rí ìrírí pé tá a bá gbé ṣe tẹ̀síwájú lè hàn kan kò wọ́n má gbé fún wa hadith yẹn kò fẹ́ múlẹ̀ lóòótọ́ òjíṣẹ́ ńlá fún àfẹ́nà lẹ́yìn rẹ̀ àkọ́kọ́ àwọn òbí kó tún ṣe mí wọn hadith yẹn sọ fún but kí ló túmọ̀ sí ní tó túmọ̀ sí ni pé ìyókù yẹn sọ̀rọ̀ àyàn tàkọ́kọ́ yẹn lọ̀rọ̀ àyàn tó ti yé báyìí lóṣù ìyókù àlékún ni. طبعا وصحيح البخاري عبد الله بن عمر رضي الله عنهما وليك وطفل كمان طبعا لو ركوع طبعا دي ركوع àbí bẹ́ẹ̀ kọ́ òun ò rí kó tún ṣe ní ìyàtọ̀ fún yẹn mọ́ àbí ibi tí a takú sínú bí tàwọn alákọ̀ọ́kọ́ yẹn náà ṣe takú sí takọ̀kọ́ bọ̀tán ẹni tó ń wo ẹ̀rí tó ń dẹ̀ ń fi òṣùwọ̀n kọ̀wá ìdí wò bẹ́ẹ̀ ni èyí tí abdullahi ibn umar sọ̀rọ̀ dára àwọn àdùnmá àlékún ni lórí ìtàlá kọ̀kọ́ méjèèjì náà láṣẹ àbíwẹ̀kọ̀ ẹ̀rí mi tún wá wá pé ní gbogbo òwòlẹ̀ àti dìde ó máa ń ṣe tẹ̀kíbírọ́tì lè sọ ó dẹ̀ máa ń ṣe rọ́fù rẹ̀ náà ó máa ń kábàárà bí bá tó máa fẹ́ nínú gbogbo òwòlẹ̀ àkìdìde ọmọ ń ọmọ ń ọmọ ń kágbára ọdẹ máa ń rí ìfọwọ́ ọdẹ fà tọ́ba wọlé súnmọ́ ní nàfáì ọ̀kan nínú àwọn sàádé ó kírun bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àwọn sàádé kan sàádé yẹn wá rìpọ́ọ̀tù ẹ̀ fún sàádé mi fún Abdullahi bin Masud ọjọ́ àlàkà àbó orí irun tí mo mọ̀ rí kí lágbájá kí ni ó ń ṣe rọ́fù yẹ̀dẹ́ láàrin sùjádà méjèèjì kí ló dá ló ó ní bẹ́ẹ̀ ni ìwọ̀n òjíṣẹ́ lásàásán láàmú ẹni tọ́ba kí bẹ́ẹ̀ ni kí bẹ́ẹ̀ ẹlò ẹni tí ò dẹ̀ kí bẹ́ẹ̀ náà kí bẹ́ẹ̀ ìyẹn kò fara ní torí pé kí ni kì í ṣọ̀ràn àyàn èyí ń jẹ́ fìyàdà lérí kí ni abdullahi ibn umar rọjàlá anuma ẹ̀rí wá pé èyí tó ń ga máa ń ṣe kọ̀dẹ̀ pọ́síbù kọ́tako tó gbà wá bí ìbá ṣe kó ṣe kí ni orí ẹ̀rí lórí rẹ̀ àfàlà Ibn Hazm az-Zahiri rahimahullah rahmatan wasi'a ó ṣe àlàyé yékéyéké lórí eléyìí àwọn tí wọ́n mú kàtẹ́ǹsì kan lẹ̀ bó ṣe jẹ́ pé ń pàtàkì fún gbogbo wa ni pé kápá gbogbo ẹ̀ pọ̀ kì í tún wá ṣe ìlú nìkan òjíṣẹ́ náà fara fún àwọn aṣọ pé yóò tẹ́bùlẹ̀ الأرض في كل إشارة يشير به بها في صلاته عشر حسنات في كل إصبع حسنة أقول قال رسول الله صلى الله عليه هذا fún ẹrú gbogbo ọwọ́ tí ń rèé sókè báyìí akọ̀ládá mẹ́wàá fún lọ́wọ́ kọ̀ọ̀kan tó ń rèé sókè ìka kọ̀ọ̀kan lábá kọ̀ọ̀kan tó ti yẹra ìlú aha ìyẹn wà nínú sísọ hadith sahiha so gbogbo eléyìí náà ń papọ̀ tó fi jẹ́ pé súnmọ̀ yẹn ọbẹ̀ bẹ̀rẹ̀ nílẹ̀ mọ́tàlẹ̀ ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà wa ẹbẹ̀ bí sọ́ọ̀lì kù ó múra last two and tá lọ ní ìlú tó lọ́lá jùlọ tó lápọ̀lẹ́ jùlọ ibi tó yìí sọ́nà sáà sọ́nà ṣe ìlú Madina ó ń kírun ọwọ́ ń ṣe rọ́fù yẹn lẹ́yìn nínú kúlọ̀ fún rọ́fù. torí pé ẹnìkan ó wò pé dídí ah, àlélẹ́ yìí ń ṣe lórí ìwọ̀n lọ́ba gbà lọ́wọ́ kan mú. ọ̀dẹ̀mọ̀ yìí pé ẹni tó ń bá fa iyì òun náà ní lọ́wọ́ ó ní gbogbo ara ọmọ àfọwọ́ kejì nìkan ṣe. àfa kan tó lẹ́gbẹ̀ẹ́ ló ní bíbí àlọ́ ń ṣe èkejì ni rárá eléyìí gbẹni súnà ó wá fi wọ́n lẹ̀ kí wọ́n máa ramata sára wọn tó àfihàn èyí tó ní ó ń ta sí súnà yẹn tó ní ó ń ṣe bíbí àyẹn ó wá gbà pé a òun rọ́ǹgì lóòótọ́ ó ṣẹlẹ̀ sí mi náà. mọ́ṣáláṣí òjíṣẹ́ lọ́sọ̀lá àwọn sọ́lá ọba sọ́ọ̀bù ìgbé kí n wà ẹwọ náà ọba náà làṣẹ kàtọ ìbìlẹ ilẹ mi wàá dúró lẹ́gbẹ̀ẹ́ ìgbà tí mo kí wọn tán ó ní ṣọgbọ́n la bá mo ní bí bàtà yẹn gbé dèmi ó ní mashallah ó ní òun ní iṣu mo ní kí ni iṣu ó ní káma fi rọ́fù yẹn ní ìgbàkúlọ̀ kọ́fù rọ́fù kílẹ̀ rí fi mo wá mú sùn yẹn wá pẹ̀lú sádàdù rẹ̀ nínú sunan an-nasai mo wá mú wa ọ̀hún jẹba kàwáhùn ó dẹ̀ ah ilé ìmọ̀ tó ń ṣe ó dẹ̀ rẹ̀ mo ní tó o bá lọ sínú al-muhalla ibn hazmi ó rí bó ṣe ṣe àlàyé rẹ̀ yékéyéké àwọn tí wọ́n mú tí wọ́n rí lẹ́rìí gbogbo rẹ̀ mo ní bó ṣe ṣe gbogbo àwọn àlàyé rẹ̀ ọ̀nà ìzákùnbáfẹ́ olùkàkùnrin àlàó so ọ̀rọ̀ máa ń wá lórí rẹ̀ lóòótọ́ torí wípé àwọn èèyàn takú síbi tí wọ́n rí ìlànà àwọn òdẹ̀ fẹ́ rìn síwájú báwo. láti tó bá fún wa. ìwé ìdíkà sọ̀rọ̀ náà. tí o tí mo bá sára mọ̀. bẹ́ẹ̀ kú bẹ́ẹ̀ ni. tí mo bá sára mọ̀ asalaamu aleykum wa rahmatulah. àwọn mi bá sára mọ̀. bí wọ́n bá ti ṣe àwọn náà ṣe àbí ara rẹ̀ rẹ̀ nù. kò fi kún kò fi kún ni ọ̀rọ̀ nínú sọ̀hí Bukhari àwọn sàbẹ wọn ní táwọn tó jìṣẹ́ lára islam bá ti sálámà àwọn máa ń rí parí ọlá rẹ̀ tọ̀tún torí rẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn àwọn máa ń fẹ́ wó ní ẹ̀gbẹ́ ọ̀tún rẹ̀ kó fi jẹ́ pé ní táwọn kọ́kọ́ rí nù nínú rẹ̀ ẹ̀kọ́ tí wọ́n ṣe máa ń ṣègbìyànjú pé gbogbo nǹkan bẹ̀ àwọn táàbẹ̀ tẹ̀lé tó bá dẹ̀ ti sálámà àwọn náà sálámà sálámà ní olórí tọ́rọ yẹn nínú ìrùn ẹyọkan tó bá ti sálámà ẹyọkan ó ti jáde nínú kejì ńkọ́ kíni súnà ẹni tó sálámà àkọ́kọ́ ó jáde nínú àbí òjá ó ti jáde nínú bí màmú bá ti sálámà táwa náà sálámà wọ́pọ̀ nínú ṣètò àwọn sàbẹ̀ ìṣẹ̀lẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله عليه دو فكيش السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله سلام كواو وجيش لنا سلام دشي سنن السلام عليكم àwọn màlìkíyà àkànṣoṣo tí wọ́n múnu pé sálámà kan ṣoṣo ni torí pé èyí ń lo múyà kú ònú ewu tún làbò máa máa ṣe pòtíṣẹ̀ táwọn ò jù lọ so bó ṣe rí mi bó ṣe nínú ìgbè tí màá bá ti sálámà wọ́n sálámà tó o bá wá sálámà tó o bá so ò ní ìdí láti tútù bọ̀ tó bá di pé òun dúró dé kó sákèjì ò tó sá tó bá ti di pé ó ti tẹ́ ó ti ti tẹ́ question tèmi lórí tashahud lórí tashahud tashahud náà because sometimes ọ̀pọ̀lọpọ̀ imam bóyá àwọn kì í kà á pẹ̀lú àwọn prayer tó jẹ́ last word mo rí fà so ìrọ̀lẹ́ ìgbà tá a bá ṣe pé ó sọ láti ìbọn mi yàtà lẹ́yìn tí prayer wà lẹ́yìn but ẹlòmíràn within a minute or ìyá imam ìyá imam àti ṣetán but àwa tá a wà lẹ́yìn a lè má tètè ṣe gbogbo nǹkan tó wà lẹ́yìn ẹ̀ tẹ́ṣẹ́ tábà ti sọ̀tọ̀ láti kásálámà tábà ti bàjẹ́ àsàlátò kásálámà torí position pé ọ̀ràn yẹn ni àsàlátò ẹlẹ́kẹ̀ẹ́ tàbá ti sùn láti kà fara àbá má ti ìrànwọ́ àdúrà àbá má ti ìrànwọ́ àdúrà yẹn rárá tàbá ti sùn láti kà fara. àtúntò wọ̀rọ̀ sàn bóyá ajá lórí ajá bóyá ó fara kọyìn ọ ààrẹ ó fi kọyìn so islamic perspective gangan lórí ẹ̀ ti wúlé gangan lórí ẹ̀ rolling lọ́dọ̀ tó bá fara kàn wọ́n àbí hmm. àwọn tó tún wá ń sùn tó jẹ́ mùsùlùmí so ni o nídìí mọ́. àwọn tí wọ́n ń sìn bá jẹ́ mùsùlùmí ó ní òǹdíwọ̀n aṣẹ́ rí wọn tí ó máa dínkù lójoojúmọ́ tó ti yẹra mi ọ̀rọ̀ tí wọ́n ń sìn nínú lójú jẹ́ mùsùlùmí but tájá bá fara kàyà tí èdè fi pé ìtọ̀ tàbí gbẹ̀ǹgbẹ̀ lára rẹ̀ ní tí ìgbọ́ tàbí ìrẹ́rìí kan tó sọ wípé ká ṣe nǹkan kan lórí rẹ̀ ẹ̀rọ kàdá kan ó fara kan náà ọ̀dà ẹran tó bá pa fún wa ṣé wọ́n ní ká fọ ẹran yẹn ká tó jẹ tó bá lọ pẹran wá àǹfà bá pẹran àrídìdì ọlọ pẹran wá tó bá pẹran dé tó bá kọ́kọ́ fẹ ẹran yẹn ká tó jẹ tẹ́lifà fún báyẹn tà á kù dìrì ẹ̀sìn bó ṣe wá nìyẹn àwa nífẹ̀ẹ́ òṣèkìyà fi wípé tó bá fẹnu kàn wá á kàn wọ́n àwọn sọ pé ká fọ ibi tó fẹnu kàn lẹ́ẹ̀mẹ́ ẹ̀ẹ́mẹ́jẹ là pàápàá nínú ni tó bá yẹ pé aṣọ àpẹ nàìjíríà wà ń bẹ fine á fọ nù tá a bá ṣú ọ̀ tó yẹ pé just láàbò rẹ̀ ni kò sẹ́ni tó sọ yìí pé kí a ṣe pàtàkì ọmọ náà pẹ̀lú gbọ́lọ́ Alek, bak, salam, bak jọ ń fẹ́ tọ̀ lórí ara ní kẹsàrà ní ìjẹba bá ń gbé fún ọ̀rọ̀ àgbẹ̀ fún ọmọ mi kan bá ó wà lọ́rùn fún mi ó ní ọ̀rẹ́ tó dẹ́ fẹ́ bá ọ̀rẹ́ díà wàá jẹ́ mùsùlùmí bá ọ̀sùn ní kúburú ó lò máa mú wa wá wọ́n tẹ̀ ẹ̀ ẹ̀ fẹ́fẹ́ yìí onífẹsẹ ní ìgbọ́ wọn wá bí èmi ṣá létà mo ní kó sọ fún àwọn ará ilé tiẹ̀ òun tó wù so wọn dẹ̀ wà á láti wá ṣe nǹkan tí a ti sọ̀rọ̀ náà so ọwọ́ wa ṣùgbọ́n tí wọ́n wá àwọn ìyá ìyá ìyá ọkọ ó wá èmi jókòó ìyàwó mi ò jókòó àtàwọn tí ìyá ọkọ ń wá àti sọ̀rọ̀ pé pé ṣé a nígbà ṣe àdúrà pé ìgbà báyìí bọ́ ọ́nà máa ṣe ìkírun pé ó ṣe àwọn àgbèrè àníṣe. ẹ fún ẹ fún wọn abẹ ní ẹ wà ẹ rìn rò lọ́wọ́. yóò ra àrùn sọ pé àrùn lọ a sọ pé àwọn akọ́sọ pé ìgbà kan pé apọn ọlọ́jọ́ ọ̀fun ọlọ́jọ́ làgbàdà kan ọlọ́jà ọ̀ṣà wà ìjọba ni a máa ṣe àwọn lè fi sọ fáwọn èèyàn mà gẹ́gẹ́ aládùúgbò àdúgbò kan pé kan bàbá ṣe òkè ìgbà tó wọ́n tún ṣe dá ní àti dájọ́ sọ́nà àkọ́kọ́ ìyá ni ọmọ bàbá sọ fún mi pé ẹ̀dùn pé pé ń kọ àwọn òfẹ́ àwọn ọmọ òun tó lédè wọ́n ti ń ṣẹlẹ̀ sọ pé àwọn ṣe tẹ̀ ara wọ́n jẹ̀ ní òun dẹ̀ lọ fún sítáàsì sọ pé ìgbà tó ti sọ́nà bẹ́ẹ̀ kò máa rẹ̀. bó o dáa tó máa bọ́ ti sọ́nà bẹ́ẹ̀. ẹ ọ̀n ọ̀nà ṣe fìlàrà ọkọ lòun ṣe fìlàrà pé ìwọ̀n gba sáré ayọ̀ kò yẹ kó n fẹ́ ọmọ yẹn mọ́. ó lè lẹ́fí ó lè jẹ́ mùsùlùmí lóòótọ́ bọ̀ kọ́ má bẹ́ sí yìí ọ̀gọ̀rọ̀ àwọn afáwà tí wọn gbọ́ ọ̀rọ̀ yìí tẹ̀kára yìí àwọn kan máa ń wò wípé ó rí dudu kan eyi ó lálàá kan nǹkan asọ́jẹ́ ní gbogbo ẹ̀ asọ́jẹ́ ní dídí àríga wa pa bá rẹ̀ gan-an tí sọ ló fẹ́ tìbọ̀ ọ̀rọ̀ ó lè lórí rẹ̀ ìṣòro sọ pé tá a bá ṣe é sọ̀rọ̀ ká máa ṣọ́ funfun ká máa ṣọ́ dúdú ká máa ṣọ́ ojú àlà ká máa ṣọ́ ọkàn ọkàn ṣípayá sí ni ẹni tó bá ṣẹlẹ̀ sí ni ó ní ó mọ̀ bó ṣe rí tó bá tó bá tó bá tọ́ súná wò torí gbádùn rẹ̀ yọ mọ̀ bí láàmú ṣe rọrùn sí ọkàn ọkàn ṣípayá sí ni pé masha allah òun gan mọ̀ ọgá aláàpá bí báwo kọ̀ wá túmọ̀ sí pé tá a bá ṣe istikhara tá a bá wá ṣe nǹkan táwọn yàtọ̀ kọlọ ká má ra dàwọ̀ ń bẹ̀ kò túmọ̀ sí bẹ́ẹ̀ fọ àdánwò kò sí ọlọ́run ní tó fẹ́ fi ṣe kí nǹkan kan ọba ṣẹlẹ̀ nígbà míì àní máa àwọn tí wọ́n lé òjíṣẹ́ lọ́dọ̀ àti náà kó ní mọ́kà àwọn rò pé wọ́n ń dá lóró ni bọ̀dé yẹn gan lọ́lọ́run bá fi tán ẹ̀ ló fi tàká ló fi fi ilẹ̀ ló ibi tí wọ́n lérò pé yóò dé gan-an lọ́sọ̀rọ̀ ọkọ̀já rẹ̀ so gbogbo orú nǹkan bá so kò túmọ̀ sí pé yóò nira dán o gbà hmm, nígbà tí ó wá rí bẹ́ẹ̀ ni àwa tó ọmọ ìyàgbẹ́ gbọ́n ló ń wọ̀ fẹ́ ọmọ olóhùn kan ọ̀rọ̀ wà rí jẹ́bi nígbà tó fi ń mọ̀ gbàgbọ́n ni nǹkan ọ̀rọ̀ rí ìlú nígbà báyìí mọ̀ sí wọn. ó ló lè ti aṣọ fún un ìyá àkọ́kọ́ tó ti ìyá yín sílẹ̀ nígbà tó sọ pé yẹ gan ìyá ní ah! àwọn ìwé ìrìn tí wọn ti lọ dídá yá kí. èrè èrè kámá wọlé kámá wọlé. èrè ní ojútùú ọ̀rọ̀ abánikalẹ. èrè ní ṣé wọn ṣe ìṣàrà pọ kó tó máa bá wa tẹ tẹ́lẹ̀ ni. ọgbọ yìí ni wọn ò gbọ́ yìí wọn ò gbọ́ yìí kí gbogbo ẹni tó dáhùn gbọ̀nsẹ̀ yìí tó sọ kòtò rẹ̀ ń bó sókè tàbí tó lòun ló gbọ́ yìí àti pé kì í ṣe gbogbo nǹkan lèèyàn gbọ́ yìí tán àfa kan ti àfa àgbọn kì í ṣe gbogbo nǹkan ni wọ́n la gbọ́ yìí tán ẹ̀ so ló fi jẹ́ pé mo ń bọ̀ là máa lè ṣèwádìí lórí rẹ̀ dáadáa àfa ni kéèyàn kan máa tètè máa bẹ́ láti láti láti ṣàlẹ̀ nǹkan ó gbọ́ gbọ́tẹ́lẹ̀ gbọ́tẹ́lẹ̀ wọn pẹ̀lú gbogbo tí mo gbọ́ tí ẹ sọ yìí ẹ jẹ́ kí ẹ bára lẹ̀ màá ṣàkójọpọ̀ rẹ̀ màá ṣàlàyé màá ṣèṣì lórí rẹ̀ bó ṣe yẹ kó rí nù gbọ́dọ̀ kéèyàn má sọ ẹgbẹ́ àfa mi ti sọ báyìí torí káfa mi ti sọ báyìí ibi tá àfa ibi tá àfa rẹ rí nàmọ ibi tá àfa ló fi jẹ́ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn gan kọ́lọ́wọ́n bá kọ́ bá fẹ́ wọn kọ́ bá jẹ wọn kó ṣe wọn kó tí wọ́n síbi ire ibi tó fi òjíṣẹ́ lásán làásán láti fi àti àwọn sàbẹ̀ rẹ̀ àtàwọn yẹ̀rọ kù. بن باز شيخنا شيخ محمد ناصر al-Albani sọ́lé bin ọ̀sẹ̀mí torí bíríìjì ni wọ́n jẹ́ fún wa láti rí ẹ̀sìn sí wọ́n jẹ́ kọ́ńtọ́rọ̀ kọ́ńtọ́rọ̀ tó dá wọn fi sọ̀rọ̀ àwọn ni ọlọ́run fi ṣe sábàbí tí àwọn virus àti jákàjàpá táǹkì ń kó bọ̀ nínú ọpọlọ ló ní kọ́ba ìyẹn jù rẹ̀ yàní wọ́n gbìyànjú gan kọ́lọ́wọ́n ọba kó fi ṣe sákàtì sọ́dọ̀kàtì járíyà fún wa wọn èyí ẹnu èkó lórí àwọn ọ̀rọ̀ wọ́n dẹ̀ máa sọ ibi ara ẹ má di ọ̀rọ̀ wa mú ẹ̀rí wa ní ẹ̀yẹ̀ wò ẹ̀rí tẹ́ a mú wa ní kẹ́yẹ̀ wò tẹ́rí yẹn tó bá balẹ̀ sí yín lọ́kàn ẹ̀rí yẹn tẹ̀lé tọ̀rẹ́ ẹ̀rí lẹ́sìn ẹ̀ èyí ló pàtàkì ní kékeré yìí ló ṣe wọ́n lè má gbọ́ yé lọ́dẹ má gbọ́ yẹn tó gbólóhùn tẹ sọ yẹn gangan lọ́rọ̀ ṣé wọn ò ṣe é ti kàrà tẹ́lẹ̀ ni ọ̀rọ̀ tó débi tó débi wáyé pé lọ́sàn-án gan ni wọ́n á ní tọ̀ but èyí tó nù ọlọ́run bó fún un ní ọkọ tiẹ̀ onífẹ́ wọn náà ní àwọn tẹ̀ ẹ́ èmi náà mà ọkọ tó dáa lọ́lọ́ ń dẹ̀kun mọ fọwọ́ sọ rẹ̀ pé ọkọ tó dáa lọ́lọ́ fún wa alábẹ́rẹ́ la kọ́lọ́ mọ́ bàbá da ẹ̀jẹ̀ kó jẹ́ dáa ju bá a ṣe lérò lọ. àwọn nípa oògùn ọ̀sà àwa máa ń rí kàlàbà kàlàbà ń gbogbo gbà a máa sọ pé tá a bá gẹ̀ẹ́tì kàlàbà brownish back here ká há dànù kàlàbá ni brownish back here á há dànù á há gbogbo ẹ̀ wà á di funfun báyìí tó bá ti di funfun <laughs> àwà àwà ṣe bí ẹran roast ẹ̀ nígbà tí ẹ̀yìn ẹ̀pà rẹ̀ àwà roast ẹ̀ tàbá ṣe ẹ̀ka tó ti tòró láìpẹ́ pé kí mọ́sítọ̀ kọ̀ọ̀kan ṣì kù nínú lọ gbà tó bá ti extract ẹ̀ tán àwà á break ẹ̀ dáadáa rẹ̀ á lọ ló kún náà gan á fi wẹ̀ ìrìn á jọ tá a bá jọ tán yóò rí bí cement bí cement ló ṣe rí okay first thing in the morning a condensed milk tó bá yẹ pé tí kékeré yẹn la rí ìdajì rẹ̀ ti tó ìdajì yẹn teaspoon a bu ẹ̀kú kan a fi si a mẹ́fẹ̀ yóò wá rí bí tí wọ́n máa ń pò tí wọ́n bá fẹ́ ṣe concrete yẹn a the first thing in the morning a very cold a cup of cold water a mú ọpẹ́ bá two weeks yóò sì lójú ẹ̀ yóò wá jìnnà wa bọ̀dí nǹkan kan máa ń jẹ́ kó fáàlì sí àwọn doctors máa ń prescribe oògùn kan secretion yẹn àwọn tí ó ń jẹ́ kí aọ́sà ṣe kéré ice is the secretion yẹn ìyẹn á fasting rẹ̀ àwọn àṣà wa tó bá san wáyé ọ̀sà yẹn lè ta ara rẹ̀ lọ torí pé àwọn ará Kotonu wọ́n máa ń kíní ìbejì aláboyún wọ́n máa ń jẹ́ ni bí ìgbà tí wọ́n ń jẹ kíní wọ́n yẹ pé tí wọ́n bá fẹ́ bímọ ó máa ń fọ̀mù bí protective cover around ọmọ wọ́n kọ́kọ́ já dànù náà kí wọ́n tó wẹ ọmọ yẹn lọ́wọ́ pa so ibẹ̀ ni wọ́n ti jẹ́ tó bá ti bo ibi ojú egbò yẹn ojú egbò yẹn egbò yẹn ó sàn wá fún ara rẹ̀ mọ́ pé nǹkan bíi close to twenty six years ago wọ́n sàn yẹn ó bá mi pò díẹ̀ ó bá mi pò gan débi pé wọ́n ní bá kí wọ́n gbé mi lọ sọ́dọ̀ bàbá gan bá ká lọ ṣe operation fún kí wọ́n recommend pé ká ṣe operation fún ọmọ yàrá kan ló wá bí wọ́n ní kí ló ń ṣe wọ́n ní ọ̀sán wá prescribe ọ̀sẹ̀ méjì mo ti lò láti gbà yẹn ká tó ṣe ọ̀rọ̀ náà mo ò lè bóòdù mo ti fẹ́ gbà wẹ̀ ọdún yìí àtìgbà yẹn àwọn ní nọ́mà padà so ọlọ́run ti bá wà kà. mo sọ ọ́n dọ̀tí ní kí wọ́n ẹni tí ń pa ẹ̀ ẹnì kan máa wáìtì bí ara ẹ̀ máa ń ṣe mí tí mo ní owó bóyá ẹ̀ẹ́. da àwọn àgbẹ̀kan ti lọ àti ṣàǹtìlá ìmáàmù tí kò ṣe àmì bẹ́ẹ̀ pé a fi àmì tiwa lórí àwọn ọ̀rọ̀ tó wà ní. ìbéèrè wọn ni wípé ìmáàmù ò ṣe àmì àmì dẹ́ pàtàkì lẹ́yìn fati àtàkì sókè òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wasallam ní tí ìmáàmù bá ti gbẹ́nu lé àmì káwa náà bẹ̀rẹ̀ àmì tiwa àmì ti máàmà ti tiwọ́ papọ̀ mọ́ ti màláìkà ọlọ́wọ́ wà fi gbogbo ó forí ẹ̀fẹ̀ gbogbo ẹ̀ gbogbo àwọn orí ẹ̀fẹ̀ ló fi tì wá ó ṣe sọ ó ṣe náà àtàwọn àti sọnù àwa rí mọ́mù àgbọ́yé tiẹ̀ òní wípé ìwáyà wà kan wá bẹ́ẹ̀ wípé kí màmú bá ti sọ pé wàhálà dọ́ọ̀lì ẹ̀yìn ṣe á ní lọ́sùn abẹ lórí ká tó fa òfin yọ lọ́sùn kankan àlò á pa gbogbo ẹ̀ pọ̀ èyí tó lékún èyí tó ṣàlàyé á mú wá bá kó tó di bá ń òfin yọ àárín màmú èyí tó ń gbọ́yé ni wípé tí màmú bá ti ṣe wàhálà dọ́ọ̀lì ẹ̀yin ṣe á ní so kìí ṣe á ní tiẹ̀ ìbéèrè wa ni wípé ṣé irú ìmáàmù báyìí káwá ṣe ámì lẹ́yìn rẹ̀ á ṣe ámì because ìtọ́ tẹ̀lé ni pé tí wọ́n bá ti ṣe wọ́n àtọ̀ ní ká ṣe ámì á ṣe ámì táwọn mi fi gbogbo ẹ̀ àwọn àgbàdo. then ìmáàmù tí kò sí ámì akọ́kọ́ gbà ní ẹ̀jú lérí wípé akún nínú sùsù wípé wọ́n yẹ kí máàmù náà ò ṣe gbọ́dọ̀ gbà ó fún àwọn náà nínú sùsù pẹ̀lú lẹ́kì. bẹ́ẹ̀ ni ẹ ló fi làá sọ wípé kámọ́nù hadith náà tuntun mẹ́tọ̀dù kan wà náà ní kọ́mọ́ṣ fúnmọ̀ fọ́stìṣ fúnmọ̀ stọ́ndìt kọ́mọ́ṣ ni wípé akọ̀kọ́ kó gbogbo àwọn àdéṣù jọ fúnmọ̀ fọ́stìṣ pé a ah, ẹ̀wọ̀n ló sọ̀hí ẹ̀wọ̀n ló sọ̀hí àwọn tí wọ́n bá sọ̀hí gan àwọn mẹ́nu wọn wọ́n lè ṣe bí ẹni takora wọn àwa wò èwo ni ó ṣáájú wọ́n gbogbo wọn jẹ sọ̀hí wọ́n bẹ́ẹ̀ abẹ́ fi takora wọn èwo la kọ́kọ́ ṣáájú àwọn á rí ọ̀kankan tó ṣe bẹ́ẹ̀ kọ́kọ́ ṣáájú àwọn ọ̀bẹ alimọ́tò mọ̀kọ́dẹ́mú alẹ́ náà fi èyí tó bá ní ká ṣe nǹkan á gbé síwájú ìtọ́ba ní ká má ṣe ètò tó jẹ́ nínú kọ́ídà ni wípé alhaaziru muqaddam ala almubih hadith tó bá sọ wípé nǹkan léwu ó á fi síwájú ìtọ́ba kan fílẹ̀ tó ní ká ṣe lọ sọdí yé báyìí nìyẹn bó ṣe wá pé alẹ́ gbà rẹ̀ àbí anytime ṣùgbọ́n wọ́n ní ààlè gba àwẹ̀ ọjọ́ jimá àfi tá a bá gba ọjọ́ khamis ààlè gba àwẹ̀ ọjọ́ sabt àyàfi tí ọba jọra yẹn torí nọ́ọ̀sì tó wà lórí rẹ̀ ní wípé ẹ má gba àwẹ̀ níjọ́ sabt àfi tó bá jẹ́ ọ̀ràn yẹn kódà bó bá jẹ́ pé kẹ́ ẹ rí èpo ògì kẹ́ ẹ jẹ ni kẹ́ ẹ bá rí nǹkan kan jẹ ẹ jẹ kẹ́ ẹ má fi gbà àwẹ̀ ìjọ sọ́ọ̀tì gbogbo orun kan báwọn so àwọn ọ̀rá ìdí láàfin wá jọ but ara imam òun wòye pé kò má gbogbo eléyìí ó ní ànábì sọlá lọ́dọ̀ àti fún ìmáàmù ní ọdún méjì yálà kò sí àmì tàbí ọmọ ṣe ó ṣe ọyọ ní kí n sọpọ́ọ̀tì pé ká máa ta sọ fún pé kóun ṣe àmì pé pọ́ọ̀tì pé kóun ṣe pọ́ọ̀tì pé kí n bóyá òun wò. kò gbọ́yé ni kò gbọ́yé ni ibi tó máa nà but ẹ̀yìn but àgbọ́yé rẹ̀ gan kò sọ pé kẹ́yìn má ṣe lẹ́yìn òun àgbọ́yé rẹ̀ so mùkálàfọ̀ ṣẹlẹ̀ mùkálàfọ̀ ṣẹlẹ̀ because àgbọ́yé rẹ̀ ní pé tó bá yẹ pé àgbọ́yé rẹ̀ ni wípé kí màmù kí màmù bá ti ṣe ámì kí jàmọ́ ò ṣe ámì jàmọ́ ò wá ṣe ámì wọ́n ti kálàfà rẹ̀ but àgbọ́yé rẹ̀ ni wípé kìí sọ̀rọ̀ àyàn kó òun ṣe ámì tó bá wò òun tòdì kọ́mọ kó òun ṣe pa àwọn àdìsí kó òun ṣe pa wọn pọ̀ tó wọ́n ti fọ òfin ẹ̀ bó ṣe mọ ní pàtẹ́ kọ́kọ́ ní pípẹ́ ọmọ ṣe ámì ẹ̀ ṣe ámì kẹ́ ẹ má mi sùn gbogbo ẹ̀ kò jẹ́ pé nọ́ọ̀sù yẹn lẹ tẹ̀lé pẹ̀lú rẹ̀ bọ̀ kò yọ yín lẹ̀ torí kò sí nọ́ọ̀sù kan tọ́lẹ̀ yín lẹ̀ ah, eh, eh, eh. àwọn tàbá níbi ìgbà náà náà àwọn tí wọn wá lọ́nà jíjìn ọdún mọ. àwọn tí wọn wà lé. <laughs> one two three four five six seven eight nine ten eleven twelve thirteen fourteen. Now, ìfàwọn ìwà kọ́mọ́sọ́lá ń tọ́lá ẹ̀jọ̀ wọ́n yí wọ́n kí irun ìlú mọ́tì kan bọ́yà bọ́yà fọ́ ìmáàmù ìgbà tó yẹ kó jókòó ní orí irun lẹ́yìn àárín ìjókòó alákọ̀ọ́kọ́ wọ́n ní ìlú stage wọ́n ṣe kéde wọ́n ṣe ní stage wọ́n lọ sí orí ìdúró. kò kí kò jókòó kankan nìyẹn. àwọn tó wá jẹ́ obìnrin. àwọn ò mọ̀ pé bóyá máa mú ṣe mú kéèkì. wọ́n jókòó. àwọn wà lórí ìjókòó. ìjókòó yẹn ò lẹ́fẹ̀ẹ́ ìjókòó wọn yẹn ò sí torí ìmáàmù gangan ní ìṣù ìgbà tí máàmù wa lọ sí bẹ́ẹ̀ àwọn ṣe wọ́n ṣe dìde wọ́n ṣe mọ̀ wípé ìmáàmù ti dìde no àwọn ń tẹ̀lé àwọn ń fi tẹ̀lé nọ́mà ẹ̀rù fún wọn àwọn òṣìṣẹ́ máa ń ṣe máa wọ́n á gbọ́ tẹ̀sí mi nǹkan bàbá wọn gbọ́ tẹ̀mí aláwọ̀ ọmọ kan ní wọ́n á mọ̀ pé nọ́mọ̀ sí àwọn yapa bẹ́ẹ̀ni wọn ò yapa ìmáàmù tí ó ti òkè bóyá ìgbà bẹ́ẹ̀ni. irú ìyẹn báyẹn ìgbà tí wọ́n fẹ́ gbẹ̀rún fún ọ báwo ni wọ́n á ṣe pé kí wọ́n ti níbi rákà yẹn ni. rákà àpọ̀ yẹn o òkè ẹ̀ bí. báwo lọ ṣe máa fi hàn. bàbáfì rákà àpọ̀ àkọ́kọ́ yẹn tí máa mú kí yẹn kò ẹ̀ bí. rákà ẹ̀kejì rákà ẹ̀kejì òun ló máa jẹ́ rákà àkọ́kọ́ fún ìmáàmù ṣé di ẹ báyìí sùn ọ̀ṣọ́ ọmọ báwọn wọn ò tiẹ̀ ní èkejì náà torí èyí èkejì tọ́jú àkọ́kọ́ yẹn wọn ò ní àkọ́kọ́ ti bá ìmáàmù lọ wọn ò ní yẹn ìmáàmù ò ní gbogbo jẹ̀mọ́ ò ní ṣé di ẹ ṣó ń fọ́lọ̀ kò ṣe sájúdà kò ṣe ìjókòó. ẹ̀hẹ́n o ti mísì raka yẹn raka akọkọ ó ti dapọ ti ó ti dàpọ̀ báàbò tún léèrè ni wípé imamu ṣe ọlọ́rù sùjẹ́dà akọkọ o lè dìde n ibi tó yẹ kó ti ṣe àtàyà yẹn wọ́n fọlára ṣàlàyé bó bí òun ṣe bẹ̀rẹ̀ bó ló ṣe bẹ̀rẹ̀. wọ́n ti kọ́ tiraka ó kí pé ó kí tán ó kí dáadáa. lẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì tó kí ah. ìgbà tó ṣe ìdíje lẹ́ẹ̀kejì tó yẹ kó jókòó kan ṣe àtàyà wọn wá ṣe àtàyà wọn wá lọ sórí yìí. ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ clear kò ṣe tẹ̀síọ́wùdì kò jókòó ẹlẹ́ẹ̀kejì àbí nígbà tí ó jókòó tó ṣe tẹ̀síọ́wùd pẹ́lẹ́ẹ̀kejì ọlọ́fẹ́lẹ́ kẹta àwọn tí obìnrin náà wọ́n bá kíta alákọ̀ọ́kọ́ wọ́n kẹ́ ẹlẹ́ẹ̀kejì yẹn tí màmù tó mìsì tẹ̀síọ́wùd ń bẹ̀ ó dojúrú máwọn lọ́wọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ẹlẹ́ẹ̀kẹta àwọn bóò ni wọ́n ṣe kí i. ibi tí màmú dé yẹn ibẹ̀ làwọn lọ join. ẹlẹ́ẹ̀ wọ́n á padà kí wàá sọ. ibi tí wọ́n padà wọ́n padà ní tó. torí wọn padà ń zùlùnù nìyẹn o rò bẹ́ẹ̀ ni o lè má rí bẹ́ẹ̀ tewóbìnrin ni tewóbìnrin ni tó ń rákẹ́ ẹlẹ́ẹ̀kejì tìmáàmù àbí bẹ́ẹ̀ kọ́ ó wá dìde fún third one àwọn obìnrin yìí rò yí pé ó yìí wà ní rákẹ́ ẹlẹ́ẹ̀kejì àbí bẹ́ẹ̀ kọ́ àwọn jókòó àbí wọ́n á sùn dáadáa wọ́n wà lórí wọ́n wà ní jókòó ìjókòó àwọn ṣe báyà wọ́n ṣe tẹ̀síáwò ìmáàmù ò ṣe torí takbir yẹn wọ́n rò pé takbir tashahhud ni ìmáàmù dẹ̀ ti dìde nígbà tí wọ́n wá fẹ́ lọ sí tí ìmáàmù lọ sí rúkú wọ́n dìde fúnlákà ẹlẹ́ẹ̀kẹta tó di ríràn ntí wọ́n kàn gbọ́ ìlú ajé ọmọdé irun òkòdù wọ́n gbọ́ tẹ̀síwèé wọ́n rí i pé irun ti ó ti dàrú sódì ẹ̀ báyìí wọn ò ṣe òrùkọ wọn ò ṣe òrùkọ wọn ò ṣe òrùkọ wọn ò ní rákà ẹlẹ́ẹ̀kẹta tiwọn àwọn ò ní rákà ẹlẹ́ẹ̀kẹta ìmáàmù ó ní rákà ẹlẹ́ẹ̀kejì kò sí tó rán pẹ̀lú rẹ̀ ju wípé ó mì sí tẹ̀síwájú lọ sódì ẹ̀ báyìí yóò ṣe kí ni yóò ṣe fàjọfà yóò ṣe kọ́bùlà tẹ̀flé ìgbà tó bá ń ṣe yẹn àwọn ìjẹ gbèsè aráka kan wọn á dúró de tó bá ti fálámà wọn á dìde wọn á mọ́ráka <clears throat> torí ráka ẹ̀kẹta wọn kò ẹ̀ dúró. kì í ṣe gbogbo ọ̀run ló bàjẹ́ aspect kan ni wọ́n yọ wọ́n alẹ́kùnmọ́ sọ́lá ntọ́lá àtàwọn àlẹ́kùnmọ́ wọ́n alẹ́kùnmọ́ sọ́lá ntọ́lá aláǹtà yìí ń pẹ̀sà lókè ọ̀dàfà àlẹ́ àjọwọ́lá ẹ̀jẹ̀ sà mo fẹ́ mo fẹ́ mú àbá kan wá ní ọ̀dà obìnrin ní sà. bẹ́ẹ̀ni a gbọ́ wípé àwọn obìnrin tí wọ́n ń kún wọn látàbẹ́kúta àwọn kan wá látẹ̀pẹ́ àwọn kan wá láti Ìbàdàn gan pápá wọ́n sọ pé ẹ̀yin obìnrin lókè ẹjọ́ yín pọ̀ débi wípé àwọn ọ̀dí ẹ̀jẹ̀ àǹfààní kankan pẹ̀lú wàhálà táwọn ṣe wa tí mo fẹ́ kẹ́ ẹ̀ mọ̀ wò ni wípé tí wọ́n bá ti ń sọ̀rọ̀ ọlọ́run ọba haramu ni wípé kéèyàn máa gbóhùn sókè débi wípé n tí wọ́n ń sọ yẹn ẹnì kejì tó fẹ́ jàǹfààní òòrí gbọ́ tó bá jẹ́ ni ha haramu rẹ̀ borí tọ́ba jẹ́ pọ́nrọ̀ náà ni haramu tó kéèyàn mọ́ ibi délé látàṣùbà kó wá wá fi hálkọ̀ kó wá jẹ́ yí pé orí ibú yóò tún wá gbé lọ ọlọ́run má ṣe jọba lórí ibú o tọ́ a tún gbọ́ yí pé táwọn yẹn bá ti dé báyìí náà àwọn títà tó wa kó o tiẹ̀ ní bìkítà wípé bọ́yá nǹkan lọ áá ah, lágbájá fita wọ́n wá fẹ́ sọ hálkọ̀ di rẹ́ńdẹ́bọ̀ láti abẹ́kúta ni ọkàn nínú àwọn ọmọ ẹ̀yà wa ti pè wá ló ti sọ eléyìí pé ọ̀kan nínú àwọn ìyàwó òun ó òun gbọ́ pé fi máhàrámù kì í lẹ́yìn wípé kọ́mọ́dé bí ìgbà tó yẹ pé òun gbọ́ sọ òun ti tòun bọ̀ fún ẹ lọ gbọ́ ìwọ náà béèrè ó tètè lẹ́yìn àṣùbà tó e kúrò ní kó ní ìbú yín o torí wípé tá a bá wá sókè náà tá a bá ní ká wá sókè kó jẹ́ kókè láti ṣe káfà àwọn tìsàlẹ̀ lẹ̀ àwọn ọkùnrin ọkọ yín gan náà kí wọ́n tún burú ju ti lọ lẹ́yìn náà fi bàlùmọ̀ bẹ́ẹ̀ ṣe bàlùmọ̀ tọ́lá àwọn ọkọ̀ kan ò gbádùn. so ẹja kíyèsí eléyìí o kọba adéda kó tún wá ṣe. náà. àwọn but wọ́n níjọ́ jimá yọ̀rọ̀ jimá wọ́n ní tábẹ́rẹ́ bá bọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ gbọ́ ní bọ́ọ̀lẹ̀ rẹ̀ pé àwọn ọmọ àwọn ìyá wa lóbìnrin wọ́n ṣe ni torí wọ́n mọ̀ wípé ipò àwọn ní jimá ẹni tó wá tí ó ń disturb ṣe pé kò ní kò jàǹfààní alcohol nìkan kọ́ aburú ló ń kó lọ máa kọba kọba adẹ́dà kó tún gbogbo àṣẹ náà ẹ máa sọ̀rọ̀ yín lọ. nọ ẹnu sà àbáàkì tí mo kàn fẹ́ mú wá sà mo wò pé mo sàwọ́ obìnrin sà máa ní ìdàrọ̀ kankan for example sà bó jẹ́ bí bí ìwé èmi sì sà àwọn kan náà gbé bóyá oúnjẹ tá a máa ń jẹ ìlú wa sà bóyá bí ẹ̀ẹ́dìgbò kọkàn yín kọ́nà wọn kọ́ náà gbé mo lọ fẹ́ àwọn ọ̀dọ́ sà ọ̀rẹ́ pé àwọn ọmọ ń tà. kí ni àmọ́ jẹ lọ́dọ̀ yìí. ebiri po. kí ni jẹba. ó jẹ kọ́ bá àwọn ìjẹ́bi àwọn ìjẹ́búrú máa ń jẹ sá. ok ok. náà. àwọn lọ fẹ́ lọrin. ẹ báwo wọn tọ́lá àti mo lọ fẹ́ lọrin sá. bẹ́ẹ̀ni. kó wá pé àwọn àwọn ìlọrin yẹn wọ́n ní oúnjẹ kan tó máa ń jẹ sá. a máa ń pè ní abala pètè. ó ti bọ̀ yìí máa ń ṣe sá.

èyàn ó gbìyànjú láti pèsè rẹ̀ fún lópin ìgbà tí tó máa jẹ ní haram but ọkọ tí ó máa jẹ èyàn gbọ́dọ̀ wá bí ó ṣe ṣètò rẹ̀ fún èyàn ó kàn a máa bí nínú àwọn sisters wa ọmọ èkó ni tó bá rẹ̀ lẹ́yìn rẹ̀ ẹwà àti dòdò ìjàmàlà kì í jẹba kì í jẹ yán gbogbo àwọn nǹkan ẹ kì í jẹ tó bá yẹ lẹ́yìn rẹ sì dòdò ah, ah, bread bread àwọn indomie kankan yẹn but ọkọ tó fẹ́ gbogbo àwọn òkèlè yẹn mọ̀ yẹ wàláhì ó kọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí débi wípé àyàfi bígbà tó yẹ pé oúnjẹ ọ̀dọ̀ wọn ni tó máa ń pìrìpìà yíyan. subhanallah ha ọmọ ekiti gan-an kò rí nǹkan tí ó sọ fún yìí pé ọkọ òun ó máa ń jẹ ìkọ́kọrẹ́ á ṣe ìkọ́kọrẹ́ fún so ẹ̀kọ́ lé kí nínú ẹ̀kọ́ lé tó bẹ̀rẹ̀ ẹ̀kọ́ gbà pọ̀ lé nì tí ò bá wá rí gbà àwọn ẹgbẹ́ ẹgbẹ́ rẹ̀ àwọn ọmọ ìyá lóbìnrin wọ́n lè kọ́ látara wọn láti ṣe kíni láti rí ìyọnu ọkọ torí wíwọ àlìjẹ́nà ọmọbìnrin ìyọnu ọkọ ṣẹ́rùtù ní fún un. kí ló ṣe lọ́sàn án fúnra sọ ó ní tóbìnrin bá ṣe gbogbo pẹ́pẹ́ fún tó yẹ bó ṣe bọ́lọ́hún ó kírun ó bá wẹ̀ ó ṣe gbogbo tó yẹ bó ṣe ó wá rí ìyọnu ọkọ rẹ̀ tàbí ṣẹ́rùtù lákàtà kó wà jẹ́nà ọba rẹ̀ ní ojú ọ̀nà tó wù ara tí obìnrin lè fi rí ìyọnú ọkọ rẹ̀ òun ni wípé kí n tó bá máa jẹ kí n ṣe ara kó ṣètò rẹ̀ fún kọ́nà ọba kó bá dúró ti àwọn àwọn náà sáárì kan fẹlẹ̀ àwọn kan sọ̀rọ̀. ẹ ṣe gbé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká bẹ́ẹ̀ ká fi já mọ́ ìrún lórí wàásù bẹ́ẹ̀ ìrún dórí àti áfírí ó súnmọ́ra. bẹ́ẹ̀ magreba ti ṣá ibi àwárí àwọn alámọ̀ kan bóyá ojú náà gẹ́gẹ́ lọ bóyá mọ́kìn wa wà ẹ máàmù èkó wa ṣe jámù òrùn ṣáà tábà lágbó yẹ ṣáà lè ṣe rárá. Jazakum Allah khairan kan jazakum Allah. Asalaamu alaykum. Wa alaykum salaam. Mi ti bẹ̀rẹ̀ ṣe sàn kọjá. Bẹ́ẹ̀ni. Ọ̀dọ̀ kan àkọ́kọ́ tó wá bẹ̀rẹ̀ ọ̀dọ̀ nípa ṣé àwọn obìnrin bọ̀dọ̀ sí ẹlòmíì máa ti dún kí ní ẹ̀kọ́ dẹ̀ mọ́. Àrárá ẹni tí ń bá ń tijú tí ó mà tí ò pé síta kò lè ní mà. ǹjẹ́ fún wa gbọ́dọ̀ ìjọba ń gbé ṣé mo rò pé bóyá táwọn olóògbé bá wa ṣètò ẹ̀sà bóyá àwọn obìnrin ọ̀gá ọkọ̀ mo rò pé bóyá àwọn ọmọ ìyá tó bá mọ̀ bóyá ó lè jáde pé bóyá sunday púpọ̀ èmi ni màá kọ́ yín ní ìgbìgbò bóyá sunday púpọ̀ ìfọkọlẹ́ ni màá kọ́ yín. wọlá wọlá orí sọ àbá Aisha àbá Khadija ọwọ́ àdáwọ̀ yìí torí àgbọ̀dọ̀ tíjú rẹ̀ fàáyà àdá èyí tí oyi tó lè mú tìjú wá jẹ léyìí lọ wọ́n béèrè níwájú òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrọ̀ sọ̀rọ̀ ọ̀kan nínú àwọn obìnrin sahaba rọ̀dẹ́ra ánìyàn àjùmọ̀í wọ́n béèrè lọ́wọ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àtúnà kí obìnrin tó bá rí tí ọkùnrin máa ń rí lójú oorun ni ó ṣe nínú àwọn wa tí irú ìsọfúnsan wo lélé ó dẹ̀ tó dẹ̀ ń tójú tí obìnrin gbangba a náà ara. àìtìjú lórí tí wọn yóò ṣe kí ni yóò jẹ kí èyí tìjú fún mà ní sọ àwọn àwọn àìdàgbà sí pé mo ti à ah, mo ti dàgbà kọjá yẹn à ah, tó mọ̀ à ah, ó dàgbà kọjá rẹ̀ béèrè so káwọn ilé tó ṣètò rẹ̀ èyí tí òbí lórí dípò rí bá o tú ráìfì o tú ọkà bàbá o ọbẹ̀ tàùṣẹ́ o gbẹ̀gìrì o kí a kọ gbogbo ẹ̀ gbogbo different one, fine kí wọ́n kọ́ gbogbo tó jẹ mọ́nú ilé kẹ́kọ̀ọ́ lóríṣiríṣi tọ́ra ìbámọ́ ìbámọ́ tọ́ kọ́láwọn bá kọ́kọ́ àmọ́ ṣe. Sọ́wọ́ kan fún ọ̀rọ̀. Wa alaikum salaam. Ọlọ́run ṣàjì kẹ̀kẹ́ fún àlọ́ ìdájọ́. Àmì àjọ yìí náà. Nípa nínú masajid náà tí yẹn bá ń kírun fún àwọn jẹ̀mà náà náà ládẹ̀ tí máa fi tẹ̀lé gbogbo ẹ̀kọ́ tí ẹ fi ń kọ́ wa náà náà tọ́lọ́ọ̀dẹ̀ ń kádàrà kí wọ́n máa bọ́ díẹ̀ díẹ̀ náà náà tó wá kù síbi pé látara nǹkan tó ti fáírọ́ọ̀sì tó ti wà lọ́pọlọ tipẹ́tipẹ́ wà á fi gbìyànjú láti sọ́nà ní gbogbo ìgbà pé látara kó máa ṣáájú ìmáàmù na àbí kó bá ìmáàmù dọ́gba ṣé bá rí ìbéèrè mi ni pé ṣé nọ́ọ̀sì wà àbí ìgbàláyé wà láti jẹ́ pé a ti sọ àti sọ̀rọ̀ yìí pé mo fẹ́ àbáwọn mi ò fẹ́ láàrin wọn sá. ọ̀gbọ́n yé ó kì í ṣe ká máa dìde tán ká tó ṣe ìkìlẹ̀ bóyá bí à ń bọ̀ láti ìkú káàdùmọ̀ bí lọ́mà ní kíkà kájú àyè. tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ kọ̀ jọ ní tó ti ṣe mọ́bà àti àjọ náà. ó máa ń ṣe tẹ̀gbé kó tó lọ rùkú. tẹ̀símẹ́yìn ó máa ń ṣe dìde wa. kó lè dọ́ lọ sí sẹ́dá yóò ṣe tẹ̀gbé kó tó lọ sẹ́dá bíbẹ̀ ah, fún pé kí wọ́n máa lọ kó sínú. rárá èèyàn máa ṣàlàyé fún ọ náà ni èèyàn máa ṣàlàyé bọ́ eh, èèyàn máa ṣàlàyé fún ọ ni èèyàn máa ṣàlàyé ká tó bẹ̀rẹ̀ ẹ̀rùn àmàfà ẹ̀ àbẹ̀nulè àmàbẹ̀nulè ẹ dákun èèyàn máa yá o tẹ́ ẹ bá ti gbọ́ tẹ̀kbírì ìmáàmù ẹ farabalẹ̀ díẹ̀ fi rẹ̀ torí ìmáàmù ó ṣe tẹ̀kbírì kó tó ṣe rúkúnù yẹn o. ẹlẹ́ẹ̀kejì sà na ní pé nígbà tá a bá fẹ́ kí tá a bá ń to sáfù á sábà yẹ kó ké gánà bí sinmi ká to sáfù kẹ́kẹ́ yẹn fún wa lè gba wọn. so àwọn kan bẹ́ẹ̀ lójú tí wọ́n wá pẹ̀lú àwọn ní àfà. so tó bá tún sọ̀rọ̀ yẹn pé òkè ẹ̀kẹ́ kọ́kọ́ sáfù ni kí ẹ máa wò. sókè la wá jẹ ẹsẹ̀ yẹn wọ́n lè tún máa ṣàlàyé so bíbà fẹ́ pé ẹ̀mí omi. ó a máa ọgbọ́yé ni ọgbọ́yé ní àyẹ̀yẹ ni àìgbọ́ yóò sọ kòkó lọ́kọ́ ní oṣù mọ́ra àwọn àfa ọmọ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ but ká make sure wípé a yanjú èèyàn ká tó ṣe tẹ̀gbẹ́rẹ́ tó lè yọra kí máa mọ̀ tó ṣe tẹ̀gbẹ́rẹ́ tó lè yọra. tí kò ní kó má lọ dàgbé pé bóyá èèyàn ń yẹ̀yẹ́ àbí nǹkan kan. báwo tó ń bá ń lò báyẹn ẹ̀ ní ṣe tó ń lágídí. tó ń bá ń lò báyẹn ẹ̀ ní ṣe gbọ̀ngàn. السلام عليكم وعليكم ورحمة الله وبركاته. الله وأنتم جزاكم الله وبركاته. bẹ́ẹ̀ nípa tòlátò istikhara náà àwọn kan máa ń sọ pé èèyàn lè bẹ́ẹ̀ lè ṣe ara tó wọlé ọwọ́ ẹlẹ́ẹ̀kejì at worst ẹni tó bá ṣe ẹgbà islam tó bá fẹ́ ṣe gan ẹṣin at worst nìyẹn fati àgbà ó lè kọ́ dání àwọn wọ́n ti kọ́ dání mo ti ń tọ́fẹsẹ̀ múlẹ̀ jù nínú ọ̀rọ̀ tó bá jẹ́ wípé ó kò tí kò tí kà kankan kò tí mà kankan kà wọ́n ti gba fúlàmù wọ́n ti ṣe tẹ̀síhàd tàmídàd tàlídàd kò tó lọ sórùkù kò fi mọ́nu wá bó ṣe yẹ kó mú wá at once ọ̀hún á máa gbogbo èyí mo ṣe wọ́n máa demonstrate yóò dúró yóò lọ rùkú bó ṣe yẹ kó lọ rùkú bó ṣe gbogbo tó yẹ kó ṣe definitely ẹ̀ńtọ́ ń sọ yìí yóò ti lè kírun kó máa kà méjì yẹn wá bí ṣe transliteration lẹ́ẹ̀kan fún ni ẹ̀kọ́ àdúrà ìfún kọ́ka ìgbà tí ọba fi máa repeat ẹ̀ fún ọ̀sẹ̀ kan yọ ha so gbogbo àwọn nǹkan wọ̀nyí lámàhàlì kò sí ni lábùdá ìtàlíyàn kò kò agbọ́dọ̀ kọ́ra wa ni agbọ́dọ̀ mọ̀ a fàsìkò lẹ̀ fún tọ́lá ń fàsìkò lẹ̀ fáwọn nǹkan rẹ̀gbẹ̀ tó pọ̀ tí ò lè ní dáadáa kankan ṣe ní ìgbésí ayé wa àbíkò tí wọ́n fi ń wo lo home video tí wọ́n fi ń wo oríṣiríṣi tí wọ́n wò kí wọ́n sacrifice láti fi wá ní tí ó tún kí á máa wọ̀ sí. bọ̀tẹ́lẹ̀ kejì ẹnìkan sọ nípa tí ọ̀rẹ́ ṣe ìfúta fún ilé ìyọ̀ngbà rẹ̀ wọ́n ní pé tóòrùn bá ti wọ̀ bẹ́ẹ̀ èèyàn bẹ́ẹ̀ èèyàn wà ní eré àbí tí ibi kan lọ sókè nàkan slope tó pé ibi tó slope yẹn tóòrùn bá ti wọ̀ ń bẹ̀ ó ti jẹ́ pé bẹ́ẹ̀ láàrin ẹgbẹ́dá ti ru sí irú ìdímù wọ́n yí close by yẹn pé tóòrùn bá ti wọ̀ ní irú ẹgbẹ́dá nìsín látọ̀rí pé ibẹ̀ yẹn slope sí irú ìdímù pé tẹ́ẹ̀ bá dé dìmú tí òun sì wọ̀ ń bẹ̀ pé òun ti wọ̀ fáwọn ẹgbẹ́dá ni àwọn ẹgbẹ́dá àwọn lè túnú ti wọ̀ débẹ̀ ni ṣé àwọn tí wọ́n wà níbí ẹ̀tẹ́gbẹ́dá àtúntò mú mi not be a good example náà ọ̀dọ́mọ̀ a good example àìsàn pé àgbàdo ìjà yìí ti dì mú bí níbi oòrùn ti wọ̀ mí but kò tí wọnú kọ́pùsù rẹ̀ ní àgbàdo ìjà yìí sọ pé ayédè ti lu dára nísìn pẹ̀lú àwọn ẹ̀rọ ah, wọ́n ti pè mú bí torí òun bí ti wọ̀ àwọn alágbàdo jàre ní á ah, oòrùn tiwa ò tí wọ̀ wọn ò ní fọ oòrùn tiwa tí ò tí wọ̀ wọn ò ní fi ṣe ìbádà tiwọn oòrùn tiwọn ni wọ́n wọ̀ wọ́n ẹ̀kọ́ bá bí ro nǹkan tó blọ̀kì wọn ní bẹ́ẹ̀ bí ro àwọn ilé tó ga tó ga wà láàrin yẹn kan àti pé ìyẹn ò lè bí kò lè kò lè kọ́ bí Àdúrà yẹn sọ. Ẹgbẹ́ sọ, àwọn ọmọ ìyá kan bèèrè nípa wípé ah, àsàlámù náà ń pa conference pé ẹni àwọn nípa máa ṣe. nípa kí ni. àsàlámù mo ní nípa ilé sà. ilé. nípa bí ó ti pẹ́ nípa ti bẹ̀rẹ̀ kọ́ lókè. nípa àwọn obìnrin àti ọkùnrin sà ń pẹ́ a ní ibi conference sà. ok rárá ẹ béèrè wípé ẹ̀yin ẹ fẹ́ kí halkọ̀ kan wà tí ó pa tọkọtaya pọ̀ láti fi túnú léṣe something like that. bẹ́ẹ̀ sà. ó wà lọ́wọ́ yín ẹ bá àwọn elétò sọ. ẹ ní àwọn elétò máa ṣe nǹkan sí ní sàárà lọ́wọ́. ẹ̀yin elétò fẹ́ gbọ́ o wọ́n ti gbọ́ náà àgbàlagbà máa ń bọ̀bọ̀ ikọ́ ìfọ̀kọ́ lọ́pọ̀ ṣùgbọ́n ní pé tí ọ̀gá máa sùn ní alẹ́ bóyá gbọ́ tí ò fi jẹun àwọn omi tí ò pọ̀ bóyá tí ò pọ̀ bẹ̀ ń jẹ́ àdìsíkọ́ wà lọ́wọ́ mi wá. bẹ́ẹ̀ ni àdìsí wà lórí. ipe mo bá fẹ́ ẹgbẹ́ yẹn dáadáa sáyé. ó wà nínú sọ́nà àtàhàyè fìhà wípé àwọn igbá kábù kápaná tá a bá fẹ́ tilẹ̀kùn ká ṣe básímàlà gbogbo àwọn súnà nínú ilé ẹ̀ wọ́n yẹ ká ṣe. sàmàlẹ́kùtà wọ́n á fẹ́ sọ́ra àtàlà. mo fẹ́ béèrè pé inú ṣọ́ọ̀bù tí èèyàn ti ń tajà tó jẹ́ pé ọjà tó dẹ̀ ń ta ó jẹ́ àwọn kan tó ẹ̀pọ̀ máa ń draw èèyàn sí for example ṣe bí provision àbí oògùn tẹ́kùn máa ń ya baby picture then àwọn bóyá obìnrin ọkùnrin ó máa yà fára àwọn oògùn yẹn. ìfẹ́ bẹ̀rẹ̀ pé ṣé èèyàn lè kírun nínú ṣọ́ọ̀bù tí wọ́n ti ń tajà bẹ́ẹ̀. a tí wọ́n àwọn afárá máa ń ṣe ní Madina ni mo mọ̀ ní wípé ibi tí ó jẹ́ orí nínú àwọn pictures yẹn wọ́n á lẹ̀ nǹkan mọ́ tọ́rọ́ ló ti ṣe ní sọ̀rọ̀ àtúnlàn tó sọ yìí pé asúrọ̀ rasun fayida kùtì rasun wàlá sura orí gangan ni picture torí bá ti kú mbẹ kìí ṣe picture ìyẹn kìí ṣe picture tó jẹ́ ìwọ̀ mà so ẹni tí wọ́n bá ń ṣe gbogbo nǹkan báyìí kó try láti block gbogbo àwọn eré àyẹ̀ kìí ṣe pé kò lè kírun bẹ́ẹ̀ but uh, ó wà mọ́kò akọ torí pé yóò mú distractions wá àti pé kò provide àwọn suitable environment fún irun kíkí náà. tó o wọn gbà máa lọ. Assalamu alaikum. Wa alaikum salam. náà eh, ẹ̀ẹ́dẹ́jọ́ èèyàn tí yàn ń fi ẹ̀pẹ̀ bóyá ó wà afflicted pẹ̀lú àìní oh, bóyá látara pé èèyàn yẹn bóyá àdmáyà rẹ̀ lórí àwọn definitely èèyàn ò fẹ́ lè trace pé bóyá èèyàn báyìí ló afflict ẹ̀ pẹ̀lú àyìn yẹn ṣé èèyàn lè ṣe then ṣé tó bá yẹ kí èèyàn ní very down láti ṣe rúkì àfihàn rẹ̀ ṣé kéèyàn recommend pé kó ṣe fún ara ẹ̀ bábàdàn kan ṣe fún. kéèyàn àyàfẹ́ tí ò bá lè ṣe ó lè jẹ ọmọdé a ní ọmọdé kékeré kan obìnrin ni ọlọ́run ṣe níṣe tó jẹ́ pé tó bá tíà tíà a máa a máa fàyàn rírì rẹ̀ gan lásán máa ń fàyàn tòtọ́ bá rẹ̀ ti jáde tí wọ́n bá ti gbé jáde ó ní síkì fọ́sẹ̀ kan ó máa ń síkì tó fẹ́ fẹ́ alhamdulilah gbà tí wọ́n sọ fún màmá rẹ̀ kó máa ṣe orúkẹ́ àfẹ́ a máa ṣe àwọn tààwí tá a ti pa lára alhamdulillah gbogbo wọn yẹn ó ọlọ́run bá fi ṣe sábà di kókó kú ọmọ so Allah subhanahu wa ta'ala ó ti fún wa pé látọ̀dọ̀ ìṣẹ́ mẹ́fà ara fọ́ àwọn kọ́ọ̀rọ̀ everything báyìí ṣé kò wá sufficient enough láti survive pé èèyàn yẹn ò lè wà afflicted pẹ̀lú àìsàn kankan ah, ah. kò sí ẹgbẹ́ ìlú lágbọ̀ọ́yé kóun tọrọ bá ọ́sà pé tóun bá rí nǹkan tó ń wá admire things like that. ló fi jẹ́ wípé èèyàn ò ní dákẹ́ bíkìrì hmm. ajura ah. wa rẹ kiri ti daka bi baba wa fa wa sama hadi sheikh abdulaziz bin abdullah bin baz rahimahullah wa tawafi tálíjànú bá kó sára ẹlòmíì wọn ò ní ṣe nǹkan kan àkáàrùn wọn náà máa wà tí wọ́n ń ṣe náà ni wọ́n ń ṣe wọ́n rẹ̀ pé jáde àní mo ti rẹ́dí àti jáde àwọn ò lè jáde báwọn ó kéwu o tó lọ jókòó àwọn tíra bẹ̀rẹ̀ lọ́ máa kéwu yóò ó ń tẹ̀lẹ̀ lọ jókòó bẹ́ẹ̀ lọ́ máa kéwu omi wa ó wọlé bàbá mi jáde lára rẹ̀ ó ní mo ti jáde mọ́tún ó dẹ̀ ó fún ara ẹ̀ ń kọ́ fẹ́ẹ́ sí pé à àwọn yòókù mi wà ń ta o tí wọ́n bá tí mo bá jáde níbi wọ́n pa mí o wọn ò ní rí ọpa bọ́ síbẹ̀ yẹn lọ́mọ kí ó àdọ̀mọ̀ṣe kínní. nínú ibi tí wọ́n bá ti ń ṣe halkọ̀ àwọn àlùjànnú wá bẹ̀ àwọn èèyàn wá bẹ̀ àwọn èèyàn wá bẹ̀ gbogbo wọn wá bẹ̀ báyìí tolúkàlùkù bá dábàá ṣe tán wọ́n lè sọ pé káwọn èèyàn bara lẹ̀ káwọn kan jáde ná tó olúkàlùkù wọn dẹ̀ jáde tó ọmọ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ torí pé kí ni àṣírí kan ló ṣe dáhà ń bẹ̀ náà wọ́n á rọ̀ fún ọba adẹ́dà látara tí ọlọ́run bá fi mójì ṣẹlẹ̀ gbà náà sọ̀nà torí rẹ̀ ọlọ́run ní kí nǹkan rọ̀ fáwọn náà ní ṣe fi wọn gbogbo ṣe fi wọn lófin rí bó ṣe rí amẹ́tẹ̀ẹ̀ta kọ́sìtọ̀ wọ́n rẹ́ni tó ṣáájú wọn rí bẹ́ẹ̀ imam muhammad bin hanbal rahimahullah mutawaffa imam sunna tí wọ́n bá gbé ẹni tálíbẹ̀ lóhun tọwọ́ bà tá a bá gbé wá síwájú rẹ̀ tá a máa ti ń gbé wájú rẹ̀ báyìí àlùjẹ̀ní nǹkan ni ó máa sọ pé rárá jẹ́ ń jáde ní wọ́rọ́wọ́ àní jáde wọ́rọ́wọ́ pé à wọ́n mú ìmọ̀ pé bí tí wọ́n ń gbé mi bọ̀ ni ẹ jẹ́ kí n jáde lọ́dẹ̀ jáde wọ́n máa ń ṣẹlẹ̀ kò sí. arábìnrin kan tí ó wà possess bẹ́ẹ̀ gba tí sheikh náà sheikh samadu sheikh abdulaziz mba tí wọ́n bẹ̀rẹ̀ ṣiṣẹ́ àgbà ó ní ara òun bàbá ní ọgbà islam ó ní kò burú ọdẹ gbà islam bàbá ní torí wọ́n aṣọ àfihàn ká máa wọnú ara lára láti máa fara ní àràmù ni nítorí náà wá gbé dáwà lọ bá àwọn yòókù rẹ kó pè wọ́n sínú Islam níbo ló lóun ti wá wọn láti India láti India ló ti wá yàgbá atẹ́gùn làwọn bá rìn you know within seconds yóò ti débi tọ́ba lè fi padà yóò padà lẹ́sẹ̀kẹsẹ̀ irú kan báyìí so bàbá fi fún ẹnìkan lẹ́sì nínú àwọn àfa náà ni oníkòsí fi ń já ìjànà dépò pé yóò ti ẹ̀wọ̀n yẹn lára so bàbá wọn dítèlì gbogbo àwọn experience yìí bó ṣe ṣẹlẹ̀ bó ṣe gbà flam ẹ̀sùn tí àjẹnú yẹn ṣe tẹ́lẹ̀ búùsì ni àwọn ẹ̀sìn àwọn eh, buddhism nǹkan kan báyìí bó ṣe gba islam oríṣiríṣi wọn chronicle rẹ̀ àwọn àkáǹtì yẹn ni lò láti fi ṣe bóyá tó lágbára jù láti fi ṣe irú nǹkan báyìí wọ́n kọ gbogbo ẹ̀ wọ́n fi àwọn aṣọ tó wà ní mọ́kítàmù màkìbí nígbà ní mọ́lá religious attention of the Saudi Arabia embassy wọ́n fi ránṣẹ́ sí wa afẹ́ láti nígbà fún àwọn afẹ́ àkọ́kọ́ tó ń gbà yìí ìtọ́fà ẹ̀rí ni wípé ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà tó lóun ṣe dáwà kọ̀làfíà nígbà yẹn ó dúpẹ́ díẹ̀ that was nineteen eighty seven or so ó ní kò sí tí ń jáde jẹ̀nà irọ́ ni gbogbo àwọn èlèrè gbàǹgà tí wọ́n ń sọ yẹn ó wá ṣetán bó ṣe ṣetán sísítà méjì bá yọ sí wọn láwọn sọ wọ́n lé mẹ́rin làwọn àwọn fẹ́ túbá ló bá ṣubú lulẹ̀ lọ́gbẹ́dá kú wọ́n ní ẹ̀jì dìde kí ló ṣẹlẹ̀ ó ní báyìí báyìí báyìí ni wọ́n sọ olóhùn ò gbọ́ rí mo ní à ah, ṣé mo ti gbọ́ ní ìpínlẹ̀ wà lọ sọ wípé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ nínú ó ní ṣé kí ni ká ṣe ó ní ó rọ so mo fún ní kọ́pì tí bàbá bùnbà gbé fẹ́ǹdì tí wọ́n ń gbà òun náà kà dáadáa ó ṣe gbogbo ẹ̀ àwọn méjèèjì jọ àwọn àti àwọn sísà ti lé lókun ó ṣàlàyé wọn ṣe gbogbo ẹ̀ alhamdulillah ọlọ́run ọba dẹ̀ ọlọ́run bá sábà bí dáadáa nígbà kan ó sọ báyìí apẹ̀rẹ̀ àkọ ni gẹ́gẹ́ bí wàá kọ ó ní bàbá ó wà lára wọ́n yí kí ló ṣẹlẹ̀ bọ́sọ̀ fẹ́ kú tó fẹ́ di mùsùlùmí gidi ó níbẹ̀ so n tó ṣẹlẹ̀ ni pé tábà tí wàá invite yẹ gbé tí a dìde. so alhamdulilayi tó ní kó fẹ́ ṣe dáadáa tá a bá ti wá invite ẹ̀ agbẹ́kẹ̀ am lè dìde wọ́n fòrò rẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ kó sí tí wọ́n ṣe tán wọ́n kọ́ sí am wọ́n ṣe gbogbo ẹ̀ kò dá síra ó rárá pààyàn padà ó jẹ́ mùsùlùmí gidi kọ́lọ́mù bá kó bá afẹ́fẹ́ rẹ̀ nílẹ̀ nínú ẹ̀sìn kó jẹ́ kó bí gbogbo wa tán sórí ẹ̀sìn so ó irú nǹkan báyẹn wà so ẹni tí ìbéèrè ọmọ ìyá wa ni wípé àtàbá ah, kí asùnbà tán an ka kulwa na zuru náà ń ṣe asiri náà ń ṣe nkankan ṣé léyìí ò tó ni yes o ti fortify wa bọ̀tí ọmọ pé tómi bá pọ̀ ju ọkà lọ lórí ìdìka tó ọ̀bù èlùbọ́ sí dáadáa kó lè bá ó lè jẹ́ ìtọ́fà nù. Aláwọ̀ aleykum àtúlọ̀. Wọ́n á kọ́ sọ́lá àtúlọ̀ àbọ̀kátù ọlọ́run bá wà lọ́rọ̀ mi ló ń bí dáadáa. lórí dáadáa tiwọn náà. wọ́n bá wà nínú lápapọ̀. bàbá tó. ìbára mi mẹ́ta ni ìfàwọ́ má bínú. mẹ́ta. dáhùn ní tó bá gbà lọ́rọ̀. ẹ fún mi lọ́gbọ̀ fún ìpìlẹ̀ mi. náà ìṣàlọ̀ fọ́gbà. alákọ̀ọ́kọ́ ni pé èèyàn ọgbọ́n tó kú káwọn ìṣe ẹgbẹ́ èèyàn gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé ọmọ òkú ara iṣẹ́ orí òkú ni bẹ́ẹ̀ gbogbo tó bá dẹ̀ ṣe lé dáadáa má dẹ̀ máa máa bá òkú yẹn. bẹ́ẹ̀ òtẹ́ nígbà tí ẹ̀ ń ṣe bíyàn rárá tó ti jáde báyìí bíyàn lè ṣe iṣẹ́ olóore fún ìfẹ́kùnà bẹ̀rẹ̀. nínú iṣẹ́ olóore bíyàn lè ṣe fún un. ṣé bá a jọ kírun jẹ̀ náà láti láti. náà ó jẹ́ wípé wípé lọ. so àwọn iṣẹ́ olóore ni ká máa rántí rẹ̀ nínú ìdùwà wa pé ìwọ náà bàbá ń forí jìn lágbájá ara rẹ̀ ni. Ah, Abdullahi rahimahullah rahmatan wasi'a wọ́n ní imam ahmed ọgọ́rọ̀ ọgbà rahimahullah tí wọ́n bá wà ní sùgádà wọ́n á máa bẹ lọ́wọ́n ọba pé kí ọlọ́wọ́n ọba forí jìn ìmáàmù ṣáàfì wọ́n máa bẹ lọ́wọ́n ọba fún ọba ọmọ wọn á béèrè pé ah, gbogbo ògbàlẹ̀ máa ń tọrọ fún ìmáàmù ṣáàfì wọn níbẹ̀ ni ìgbà tí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn wà nínú òkùnkùn ìmáàmù ṣáṣù ìṣíṣọ lójú rọ fún wọn wọ́n rí òdodo torí àfáà ìmáàmù ahmed ní ìmáàmù ṣáṣù so, òfin àgbẹ̀ káwọn gbàgbé àwọn àfáà wa nínú àwọn àjọ àwọn àṣegbọn bá àlọ́báni sọ́lí náà sẹ́ni wọ́n máa ti ń lọ sùgádà táàmù ṣàdúrà fáwọn òbí wa ọlọ́wọ́n bá foríjì wọn àwọn àfáà wa tó jẹ́ pé wọ́n kó ayọ̀ nínú ewu ńlá látàyé a máa fi àdúrà sọwọ́ sí àwọn náà kọ́nà ọba ká ọba tẹun kọ́ bá gẹ̀rùn so a lè ṣe àdúrà ló tún fi jẹ́ pé ẹni tí òbí rẹ̀ bá kú ẹni tí yóò fi ṣe òbí yẹn lóore jù ní pé kóun náà tẹ̀lé rí lẹ́yìn òbí rẹ̀ kọ́ máa ṣe dáadáa kọ́ máa ṣe dáadáa gbogbo dáadáa tí ń bá ṣe yẹn òbí ò ní commission lẹ torí iṣẹ́ ọwọ́ àwọn òbí wa la jẹ́ ní òjíṣẹ́ lásán làásùn náà sọ wípé ẹrú yóò ní kò níwájú ọlọ́run ọba látara ìtọrọ àforíjì tọmọ rẹ̀ ń ṣe fún un débi pé yọka òun náà láyà wípé níbo mo ti kó léyìí wọ́n sọ pé à látara ìtọrọ àánú tí ọmọ rẹ̀ ń ṣe fún ẹlẹ́yìn rẹ̀ ni so kéèyàn wà upright So, sọ́dọ̀ akọ́lẹ̀ máa tọrọ àbá fún àwọn òbí náà. ẹ jọ sá ǹjẹ́ àwọn ìjọ kan wà tó ti ṣíwájú ká tó wá sí ilé ayé tó ń pè ní anọ́ọ̀sì nọ́ọ̀sì. anọ́ọ̀sì nọ́ọ̀sì. ààrẹ adéfì lórí rẹ̀ ààrẹ àwọn philosophical talks rẹpẹtẹ lórí rẹ̀ àwọn bú ní àwọn mú ní oríṣiríṣi ìbáyẹn tó yẹ pé ó jọ ọ̀rọ̀ ọpọlọ ju ọ̀rọ̀ nọ́ọ̀sù lọ nùsùsù ládẹ̀ ní fẹ̀sì àti pé kọ̀ọ̀kan wá. ìrọ́bù lọ́tọ̀ yẹn ọlẹ́ ah. kẹta ah. ah, irú àwọn ọba tí wọ́n máa ń kú nílùú tó máa wá sóde pé àwọn èèyàn gbọ́dọ̀ jáde lórílẹ̀ tó ṣẹlẹ̀ ní ìfọ̀ nísìn ìfẹ́ nìkan ni ọ̀sán tó wà ní agbègbè wa ń bí. ẹ̀ṣẹ̀ yín lọ́kọ̀ọ̀kan sọ tó tó báwo la ṣe fẹ́ ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí ṣé ká máa kírun ní wa ní àsìkò ìgbà tó bá kì í ṣèdí yẹn sí tá a lè jáde lọ kírun. kó tó di pé wọ́n sì ṣèdí yẹn tí wọ́n bá ní ṣèdí ká máa pariwo fúnjọba tí wọ́n bá lẹ́tọ̀ọ́ láti ṣe bọ́rànwọ́nra wọn àwa lẹ́tọ̀ọ́ láti ṣe dáadáa tiwa o wọ́n dẹ̀ gbọ́dọ̀ protect gbogbo wa wọ́n rántí pé ó ṣẹlẹ̀ ní ṣíṣáìdì sometimes nígbà tí eh, Marwa kọlọmba kẹ ó tí ó jẹ gọvọnà òun ló lọ ló kó sọjà lọ sí ẹgbẹ pé rárá o àwọn ọmọ jáde torí wọn ṣe jáàmù wọn so irú nǹkan báyìí máa ń ṣẹlẹ̀ àwọn ìjọba ni wọn ò ṣe àmójútó ibi tó yẹ ká mú torí báwọn náà ti tọwọ́ bọ oríṣiríṣi kọlọmọ ọyà ọyà fitinà wọn bọtọ bá ti dà báyẹn tó di wípé ó di fitna kẹ́yà tí wọn lè bẹ́ta ìyanu ah, jáàmù tí ẹ sọ fún wa. jẹ́mọ́ sọ̀làwà náà. sọ ṣé àwọn kan sọ pé a lè dá kìíní kọ̀ọ̀kan nígbà tí màá mú ìjà tí ò bá yẹn. a yọ ká aláfa mọ́síd yóò dẹ̀ fa fitna gbogbo ń tọ́ bá máa fa wàhálà nínú mọ́síd tí màá mọ̀ bá ti gbọ́ yé kéèyàn ò yẹra fún. ìyá ẹ̀fọ́ yìí. Assalamualaikum warahmatullahi wabarakatuh ẹjọ́ fẹ́ mọ̀ kí ni àgbọ́yé sí lórí kí èèyàn bá ní ìjàmbá tí a bá ní accident ó wá ṣe ìpàdánù nínú àwọn ẹ̀yà ara tí irú nǹkan tí èèyàn pàdánù rẹ̀ kí kí ni bóyá òkè bóyá for example ṣe ni mo accident mo gbé ní pàtó ní pàtó tí ó gé kí ni o etí ok so bọ̀dá tó ṣẹlẹ̀ ní orí ìgbìmọ̀ ìgbà tí mo dé hospital so later ni wọ́n tún gbé tó débẹ̀ yẹn o pé àwọn tọ́jú ẹ̀ tó pé báwọn oṣù fẹ́ ṣe. ṣé wọ́n lè ran padà wọ́n lè. kò sí ẹran mọ́. àti àbò mọ́dà. èdè ń di èèyàn gan tó bá ṣẹlẹ̀ ilẹ̀ láàbò mọ́ tó bá ṣẹlẹ̀ lọ́wọ́ kú ilẹ̀ láàbò mọ́. Nah ẹgbẹ́sọ̀ lórí ogun kò ì parí question àbúgbà ní àgbà lọ́dọ́ ní ìfẹ́ <laughs> ọ̀sọ̀ gbogbo ẹni question náà. asalaamu aleykum wa rahmatulahi wa barakatuh. asalaamu aleykum wa rahmatulahi wa barakatuh. kí ọlọ́run bá lọ́ra ẹ̀mí lórí dáadáa. àná àdìgbà yìí náà lórí àdìs nípa ìyàwó òjíṣẹ́ láàmú ọmọ sọ̀rọ̀ náà sọ̀tọ̀ wípé àjọ yìí pé ó rẹ̀ ó wá fẹ́ kírun fún àwọn sàárè ìgbà tó fẹ́ kírun yẹn ó wá jókòó àwọn tó wà lẹ́yìn rẹ̀ wá dìde ó wá fọwọ́ sí báyìí fún yín pé wọ́n jókòó nígbà tí wọ́n wá sí yẹn tán tí wọ́n kírun yẹn tán ó wá sọ fún yín ó kù díẹ̀ tí àwọn oníwò fi ṣe ṣe sí àwọn kìfìrí bẹ́ẹ̀ tọ́jọ́ yẹn àwọn Yẹhudi pé ọba wọn máa jókòó síwájú àwọn ó dìde dúró lẹ́yìn ṣùgbọ́n torí pé òun wò wọ́n lẹ́yìn òun máa ń rí wọn lẹ́yìn òun fi rí wọn ní iwájú nínú ọ̀run nínú ìrìn nínú ọ̀run ní ọ̀gẹ̀ ìsàkùnlọ̀ rẹ̀. ká má sọ pé òjíṣẹ́ náà àdúrà òun rí gbogbo ohun tó ṣẹlẹ̀ tó pamọ́ nǹkan kò sọ bẹ́ẹ̀. Ah èyí ò dẹ̀ búkù kò ní tiẹ̀ ọ̀sọ́ ti bá ní kọ nínú wọn ó ní tiẹ̀ láti tún ọ̀run wá sí i Allah subhanahu wa ta'ala ó wá fi rọ̀ lọ́rùn bí ṣe máa rí wájú bẹ́ẹ̀ ni ṣe ń rí gbogbo táwọn tó ṣe lẹ́yìn. jẹ́sàkùn lọ́wọ́ ọ̀pẹ́ so tó ń túmọ̀ sí pé táwọn náà bá wá fẹ́ kírun ní ẹ̀yìn máàmù gbà yẹn tó bá jókòó wọn àwa ní ìjókòó pẹ̀lú rẹ̀. bẹ́ẹ̀ni. wọ́n wá jẹ́ kó yé wa pé àdìsí mi ti wá lẹ́yìn rẹ̀. bẹ́ẹ̀ni. nígbà tí ó ń ṣe àárẹ̀ ikú. bẹ́ẹ̀ni. gbígbé Abubakar wà lẹ́gbẹ̀ẹ́ so ó ní ká Abubakar kírun ó ní rárá kó kírun ó dẹ̀ jókòó ó ń kírun bẹ́ẹ̀ kò pa wọ́n láṣẹ gbígbé kí wọ́n jókòó nígbà yẹn. so wọ́n wá sọ yí pé àdìs tó wá yẹn kò ti pa tìsíwájú yẹn kò ti parẹ́ ẹ bá tàn wọ́n lẹ̀ sí. pẹ̀lú gbọ́dọ̀ àjẹmú àwọn nùsùsù ní fítùn tó ń bọ̀ tọrọ ọ̀rọ̀ gùn lórí rẹ̀ ló fi jẹ́ pé n tá a máa tún ní n tó ń bọ̀ ní pé irun kò sóòfù ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ tá a bá ka sọ yìí mọ́sílẹ̀ àtàwọn súnmọ̀ nìyí oríṣiríṣi lòṣùṣù ló wà lórí rẹ̀ tó dẹ̀ jẹ́ pé irun pẹ́ tán ṣoṣo lòjíṣẹ́ náà sàṣúlà kì alhamdulillah kò sí bí nǹkan ṣe lè wù kọ́ dàrú tó Allah subhanahu wa ta'ala ó ti yan àwọn ògbóǹtarìgì kan tí wọ́n gbé àjọ màdání tí wọ́n máa fi jọ àsọ́lé òjíṣẹ́ náà sàṣúlà ká má bàa ṣiṣe àwọn imaamu Bukhari rahimahullah sheikh islam ibn Taymiyyah àti ọmọkíw rẹ rahimahullah sheikh abdulbar rahimahullah mutawafa imaamu sunna muhammad nasir bin al-Albani rahimahullah rahmatulahi jamiya wọn fi àjọ ọma wọn fi jọ gbogbo ẹ. èyí tó fẹsẹ̀ rinlẹ̀ ń bẹ̀ nínú àwọn ìfàtì bá a ṣe kírun kùsùn èyí ni wípé kí ó rẹ̀ dé wọn sọ́ra wọn ní kíní kan gbé nǹkan pamọ́ kùsùfù ní eclipse kí oòrùn kọ́kàn di pé kò jáde tàbí òṣùpá kò jáde ọ̀rẹ́ ká gbọ́n kankan yìí òṣùpá eclipse rẹ̀ ṣẹlẹ̀ ó dìgbà tí oòrùn bá dé tó bá ti ń wọ thirteen òru thirteen yàrá pé oòrùn òṣùpọ̀ ti kárí dáadáa ńgbà yẹn lẹ́yìn ìgbà yẹn ni kùsùfù máa ń ṣẹlẹ̀ oòrùn náà bí kùsùfù rẹ̀ ṣe máa ń ṣẹlẹ̀ ìwọ ló fẹsẹ̀ múlẹ̀ nínú àpèjúwe ìbáṣìkì sọláṣọ lè fi kọ́ ó fẹ́ nira ọ̀dà fẹ́ dá ojú ọ̀rọ̀ tá a máa ń wò bọ̀ irun irun irun irun irun irun náà ni afẹ́ wálé irun náà ni afẹ́ ṣetọ̀ irun náà ni torí wípé kí ni kò sí tọ́lọ́lá tá a fi wá ojú rí ọba adẹ́dà tó tó ìrun lòjíṣẹ́ náà sọ́lá ara fúnra mi sọ pé àsọ̀rọ̀ àtúkọ́ ìlú mọ́ ọ̀dẹ̀ẹ́ ntọ́ dáa jù nínú iṣẹ́ téèyàn fi soríire níwájú ọlọ́run ọba ìrun ni fọ́mọ̀dé tẹ̀tẹ̀ àyè tẹ́kítẹ́ fọlíyẹsítàkìlẹ ẹni tó bá lè kí dáadáa kó kí kọ́pọ̀ kó kí òórùn jáde ó mú rákà méjì wá ó kí rákà mẹ́rin ó kí dọ̀ha ó kí méjì ó kí rákà mẹ́rin nígbà tí zuru ti fẹ́ tó ó kí mẹ́rin ká tó kí zuru lẹ́yìn zuru kí mẹ́rin before before asri ó kí ètò kì í between magreba and isha kò kí wítìrì rẹ̀ ó dìde lóru irun irun irun irun gbogbo àwọn nǹkan sọ́láàtì hájà sọ́láàtì tọ́wà gbogbo wọn báwọn. bí èèyàn bá ń ṣe ń forí gbolẹ̀ fún ọba adẹ́dà sí bẹ́ẹ̀ ni ọba adẹ́dà ó fi àlùbáríkà sí ìgbésí ayé àti ọ̀run rẹ̀ sí kọ́lọ́mù bá kọ́mọ́sán àlùbáríkà sí ìgbésí ayé àtọ̀run wa. ṣọlá amúyẹn náà wà àtàwọn sujúd míì tó jẹ́ pé látara pàǹkà Kùránì àwọn súwàrò wo ni sùjúdù wà tí ìrun bá wá fẹ́ dojúrú sùjúdù náà bá fi yanjú ẹ̀ láti túnṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí wà nínú tí a máa sọ̀rọ̀ lórí rẹ̀ náà kọ́ ní halqa insha Allah kiri àtọ́wọ́rọ́ àgbàgbé tí tí àbúkọ ní ààrẹ bí suratul A'jaz insha Allah kiri. Now, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹbí sọ̀rọ̀ ẹni tí ó kírun lẹ́yìn straight tí ó yẹ kó ṣe tàṣáwò méjì tó wá ṣe ẹ̀kan. Ẹ wá sọ pé nam sọ̀rọ̀ tó bá ṣe nam sọ̀rọ̀ nam. Ẹni nam ẹni tó wá kí méjì yẹn tó ti kí tó wá rí pé òun ti dúró tán òun ṣe kò ní kò ní ìbẹ̀rẹ̀ yóò kiri yóò kí méjì yòókù bó ṣe yẹ kó kí yóò wá ìfẹ́ gbà fà o. àní ni mọ́tòlásí tí ìgbàlá ìgbà wà fún yàn lábàrá pé àkíyèsí ti ń wá pé a máa ṣe táwọn sọ̀rọ̀ mẹ́ ọ tí wọ́n ní òkè àgbọ̀ àgbà ìlànà bẹ̀rẹ̀ bá kì í. ìmáàmù nǹkan kí ni ìmáàmù kí ni pòlíṣà máàmù pòlíṣà máàmù tá a bá ti sọ̀rọ̀ ìmáàmù sọ pé hadith ni máa ń bí wàhálà ẹ̀jẹ̀ ká dúró lórí koran àwa ṣàlàyé pé ṣé dàbà mú àgbọ̀n orí koran náà tàbí dàbà rí hadith tí a lè mọ ogán kí máa mọ ẹ̀rẹ́ ti dé ókè mo ti gbà fún yín lórí ilé tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ báyìí náà ibi tí wọ́n máa padà dúró sí nìyẹn bọ̀ tá a bá kí ajá mú àwọn ọ̀rọ̀ yẹn papọ̀ kò ń ọ̀hún dà láàmú bọ̀bẹ́ ń sọ pé ká máa tí o bá fẹ́ kú kí ló bá dé tí o bá tí o bá yẹ pé kò ká tutù náà bẹ́ẹ̀ ni èyí tó bá yẹ pé ó fa tutù náà náà ọmọ ká dìde ní ṣé tá a bá rí ibi báwa ti lè kí ilé wa ní àwọn rárá hmm. tí o bá fi jẹ̀lẹ̀ ní àwọn èyí tó lágbára nǹkan wọn kì mọ́tàlásí súnmọ́ ara ń gbà àgbọ́dọ̀ lọ mọ́tàlásí lọ́tọ̀ lọ́dún mọ́tàlásí súnmọ́ ara ń gbà ààrẹ ètò lágbára wọ́n ṣe mọ́ṣáláṣí súnmọ́ la ń sìn bẹ́ẹ̀ mo kírun tó ń bí wọn gbà mí láyè mọ́ṣáláṣí dẹ̀ wọ́n bí bẹ́ẹ̀ wọ́n dẹ̀ kí jẹ́ mọ́ bẹ́ẹ̀ nígbà mi ọmọ kì ní ọrùn ní tó súnmọ́ ní agbègbè wa. wọ́n á ṣe jẹ́mọ́ o. bẹ́ẹ̀ ni. wọ́n á lọ kí gbogbo ọ̀run rẹ̀ ń bẹ̀. ọmọ ń ṣẹlẹ̀ mo mọ̀ yí pé tí kò sí ni tí circumstances jẹ́mọ́ ò bá ṣẹlẹ̀ níbí o tí wọn bá tí wọn bá gbàgbé gan àfọ yóò ní jẹ wọn gbà kò ní jẹ wọn lọ so mo dẹ̀ mọ àsìkò tí wọ́n fẹ́ kírun bí wọ́n dẹ̀ ti gbé òun dúró ní abdulhabi mo dẹ̀ mọ yìí pé kí ibà ṣe ni mo yí tàbí bóyá fáwọn gbọ́dọ̀ wọn ní kí jẹ́ mú ní abdulhabi ah, ẹ̀tọ́ wọ́n láwọn máa ń kí wọ́n láwọn máa ń kí ah, ẹ̀tọ́ wọ́n láwọn ti jẹun sókè àwọn máa ń kí náà so tí mo máa ti rí báyẹn pé ah opportunity dẹ̀ ni màá máa sáré bọ̀ nbí ọ̀kadà kúkú wà màá tètè máa gbọ́kadà bọ̀ nbí tí mi ìbá gbé mọ́tò láì pẹ̀lú àwọn ìdílé kí n lọ sí torí ọ̀kadà yẹn tí mọ́tò lọ ń bà mí ẹ̀ẹ́n màá lè lọ apá nǹkan ní pọ̀ wọ́n ní wọ́n ní ká máa ká máa kun ọ̀kadà lẹ́kọ̀ọ́ náà wọ́n ní ká máa kun lórí express sàwọn àìsàn ọ̀rọ̀ wàá bẹ̀rẹ̀ sọ̀rọ̀ àìsàn náà ní gbàdán sọ̀rọ̀ nípa tàṣàwù lẹ̀ bẹ́ẹ̀ náà mo àwọn ìgbà míì máa wà pé pé èèyàn máa kírun lẹ́yìn àwọn ìmáàmù bẹ́ẹ̀ pé pé bóyá wọ́n yára nípa kíkà bẹ́ẹ̀ ju àwa tá a wà lẹ́yìn wọn lọ bẹ́ẹ̀ ẹ dẹ̀ sọ pé ọ̀ràn èèyàn ní ká ṣe sọ́ba wọ́n níbi títẹ̀ ṣẹ́wùjọ́ òde náà ta gbọ́dọ̀ bàbá náà torí ìgbà mi mo ti kírun lẹ́yìn ìmáàmù ìjọ pé mo ò tí ì parí normal sísan ò bẹ́ẹ̀ hàn ó ti ṣe sálámọ̀ ṣé màá parí sọ̀látù màá fi àsàlátù sí kí n tó ṣe sálámọ̀ ni àbí immediately lèmi náà máa fọ́lọ̀ ẹ̀ sọ̀látù sí kó tó sálámọ̀ so ó máa ń jẹ́ kó dàbí ẹni pé yàn wá pẹ́ kó tó ṣe. lẹ́yìn máa wà á ń tọ́ yẹ kó ṣe. aláwọ̀ sọ́lá ara muhammed wọn ará rẹ̀ bẹ́ẹ̀ tọ́ra kọ́ wá di bí aláwọ̀ mà. ẹ̀mí ọ̀gbẹ̀rẹ̀ ṣé ní wọ̀ntúnwọ̀nsì tó fi tètè tí wọn náà fi tètè tẹ̀lé ìṣòyìn ọgbọ́dọ̀ ọ̀ràn yẹn ni kéèyàn parí bẹ́ẹ̀ sàn tọ́lá tó máa fẹ́. ibi tí ó dé tí òfin ní wàhálà kó bá dé bẹ̀ náà. náà wàhálà wọn tó lágbára ká mo fẹ́ bá èèyàn kan bèrè question ọ̀gá mi ò mọ̀ kọ́kọ́ mo rí mo ṣe àkíyèsí ó ṣe ìfẹ́ yá òkèjì ọ̀kẹ́. Okay wọ́n lè dẹ̀ fẹ́ kan ọkọ ìyàwó tó ó fẹ́ ìyàwó kejì ìyàwó lé kò tún mọ̀ but ó ń ó ti ń sùn síbẹ̀ wọ́n ò ṣe kó ṣe kó ń ṣàbòsí fún ìyàwó tó wà nínú bó ṣe wá ń sọ fún ìyàwó àkọ́kọ́. àárín ẹni òbí yẹn torí mo pe àwọn ọmọ ìyá tó ṣe láti gbé yín ká. là bò. là bò. Eh, àbí kálàndà ọ̀bù tó bá rí wípé sísọ fún un ó lè bí wàhálà tí ò ní ṣe control àwọn afáà ló lè manage kí ni wàhálà tí ò ní ṣe control ó gbóná rárá wájú ra wa lọ bó ṣe wà lábàtà náà lọ́wọ́ à ń bàjẹ́. Sista gbọ́ wípé ọkàn ṣe àwọn kejì ó dẹ̀ yàwó rẹ̀ wọ́lá ó ti psychiatric care ó kàn bẹ̀rẹ̀ sísọ wọn àwọn ó di wàhálà tó jẹ́ wípé àwọn ẹbí rẹ̀ wá jáde wá pé sórí ọmọ tó fẹ́ tuntun yìí òun náà yàwó rẹ̀ ó di wàhálà gan rẹpẹtẹ ó ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so tó wáyé pé rísì tó fi mánéjì rẹ̀ nìyẹn kó mánéjì rẹ̀ but ní wo pé ó ń ẹni yẹn ń bóyá pátá àwọn tó tí mo sọ fún tí mo ní kàn pẹ̀lú àkejì kan ṣe ilé ó ní kàn sọ fún wọn á ní ọdún ń rò lọ́gbọ̀n ni pé bóyá reaction ti ìyàwó máa take tó bá gbọ́ bóyá ó máa fà wá láàbí nǹkan. náà kó ìṣìmọ̀ra máa gbé sí díẹ̀ tí ó fi dòun because sahara náà. tà nígbà mi ọkọ rẹ̀ pè ó ti ń ṣègbèsè ńgbà yẹn ó ní ṣe mo mọ ibi tẹ́ ẹ dúró sí mo mọ ibi tẹ́ ẹ fẹ́ sọ but ẹ ìṣọ lọ́hùn mo ní wàhálà rẹ̀ ó ní òun pa òun pààrọ̀ òun ọlọ́run lọ́ọ́ dá lọ́hùn. mo ní kí ló ní ọlọ́ọ̀gùn ìkùlọ̀ wọn gbé fún jẹ àwọn ọ̀jọ̀ jẹ mo ní ẹjọ jẹ ó ní bẹ́ẹ̀ ni torí pé kó mọ́ bá a fúnra àwọn ọjọ́ jẹ ni so tó bá wò ó tó bá yẹ pé ó dé lẹ́fù yẹn kó wá bí ó ṣe mánéjẹ torí ó lè jọ́ràn èèyàn fún kó ṣe àwọn kejì nígbà tó jùlọ ṣe ṣìnà kó ṣe àwọn kejì so ọkọ̀ sùn bọ́dọ̀ kí àwọn gbé súlé kí wọ́n máa gbé súlé tó máa rè díẹ̀ díẹ̀ tó fi yẹ náà ìlọ́kùn ọ̀kan náà ẹlẹ́ẹ̀kejì lórí pẹ́tọ̀ sí brọ́dà ìgbé ilé ńkọ náà ó pọ́ńtà nǹkan tó sọ pé tó bá ń ṣe rọ́pò yẹ̀dẹ̀ bẹ́ẹ̀ ní àwọn oríkè ẹ̀rọ tó kù pé sọ̀rọ̀ kan sọ pé àwọn tó wà lẹ́yìn tó sọ̀rọ̀ pé ẹ̀yọ̀ nǹkan ní ọ̀sọ̀rọ̀ ṣe pé torí pé wọ́n rí pé àwọn táwọn wà níwájú àwọn rí pé. kì í ṣe fàdé àwọn nínú àwọn afa ibn hazm al-zahiri ó mú wá ní muhalla gbogbo àwọn ìyàgá tiẹ̀ bó ṣe wá bó síhà rẹ̀ ó ṣàlàyé gbogbo ẹ̀ torí kọ́ídà ìlmi ni wípé kọ́ídà ìlmíyà ni wípé man alima hujja ala man lam ya'lam man hafiz hujja ala man lam yahfaz ẹni tó mà tó rí ẹ̀rí ni àdìsẹ́nà ẹ̀rí ni fún ẹni tí ò rí tó gbọ́dọ̀ mú lò ìyáda ẹ̀dẹ̀ rẹ̀ a gbọ́dọ̀ ló papọ̀ àhàzọ́ olófin jẹ́ pé àkàlẹ́ yẹn bẹ́ẹ̀ hadith kan ká sọ pé a máa fi ṣe ẹ̀rí a kò gbogbo ẹ̀jọ́ ni a wà jọ a wà ṣe tàmùlẹ̀ ká tó ṣe ìtúmbà lọ́kùnrin máa ń tún. Assalamu alaikum. Wa alaikum ẹjọ oníbèrè ní kí bá ń béèrè pé wọ́n kí jámù ní mọ́gìrìbì kan ládùúgbò wa mọ́gìrìbì àti ìṣáì. so wọ́n wá ti kí mọ́gìrìbì tán kóhun tó jọ ìwọ̀n ìgbà tó wá jọ̀rùn ó fà ní ọmọ kí ìṣá ìgbà tó wá lórí ẹlẹ́kẹta àwọn jàmá ti ń kí ẹlẹ́kẹrin lọ òun ṣàtáyà. ó sálámà ó lọ bá wọn ní orí. ìgbà táwọn kí ẹlẹ́kẹrin òun sáré sálámà ó ṣe ó dúró pọ̀ tiraka. ti ẹlẹ́kìṣá ìjẹ. tó wá wà confuse pé ṣé tóun ṣe yẹn tó wà. tó mu. tó mu bẹ́ẹ̀. ó mu. ẹlẹ́kejì ta oníbèrè náà ló ní bó ń bèrè pé òun lọ títì òun náà gbọ́ iye pé kò dáa kéèyàn máa yálé yẹmí wò so àwọn tó máa ń rí ìrìkú yẹn wọ́n á pè wọ́n láwọn rí nàìjíríà ẹ̀hẹ̀ wọ́n láwọn ríran sí so nǹkan tó dẹ̀ láwọn rí yẹn ó ní ó ti máa ń ṣẹlẹ̀ sóhun náà tẹ́lẹ̀. ìrúkúrì ni wọ́n rí ṣe báàmù wọn kó tó bá ti kún bẹ́ẹ̀ bọ́yá náfúlà ara kàdé تو نعم جزاكم الله خيرا وانت غالبا يا شيخ فاضل فلان فلا وفات الله الله يبليل هذا نعم ìbéèrè méjì ni mo ní láti wí. naam àkọ́kọ́ ni pé a kí jùmọ̀ àtàn naam à ń kí ọ̀rọ̀ bẹ́ẹ̀ bóyá oṣù bẹ̀rẹ̀ nìyẹn bẹ́ẹ̀ àwa kí ọ̀rọ̀ tán bẹ́ẹ̀ ṣá lẹ́tọ̀ọ́ àti ẹ̀rí tọ́ka sí ju. sheikhuna sheikh muhammad sọ́ọ́lì ibn Uthaymeen bọ́lá àgbọ̀rí náà bàbá mi bá àlèkè ìwọ̀n ní jimá ìwọ̀n ní zuru náà àti asu náà sheikh mashur hasan ali salman ó ní tí bàbá sọ yẹn gan la àgbọ̀rí torí ìwọ̀n ni wọ́n jẹ́ so ètò bẹ̀rẹ̀ nílẹ̀ náà ni pé àlèpàjẹ́ àlèṣe jẹ́mú o. مغرب جمعتي أصبح يقولون هو راجل هو سخير قبل ربنا خير عنده فضاء then شيخ nípa ọ̀rọ̀ síbẹ̀ na àzáàlì méjì tá a máa ń pè fún bẹ́ẹ̀ mo ka ọ̀rọ̀ ní àlàyé tí alimami abu abdullahi ibn jubilee na ọ̀wà tí wọ́n ṣàlàyé wípé mo kì í fi tàwọn olórí rẹ̀ ní pé àzáàlì kan sílẹ̀ dákòókò síbẹ̀ torí wípé nọ́ọ̀sù tó wá lórí rẹ̀. èwo èwo wá ni wọ́n ní ká pè é. nà. ìbọn ni ṣe ń ká pè é. àsàlátù kọ́ yóò lọ́wọ́. torí tàtúwìb asla kò sí nínú ọ̀rọ̀ àdán. bá a ṣe ń pè ní wákàtí mẹ́rin yòókù láṣepẹ̀ ti àṣùbánu. ziyada àsàlátù kọ́ yóò lọ́wọ́ torí ìdí kan sàádé tó ń pèrò yẹn ó ní ẹwọ́ ṣe wá ní ìgbòlógún mọ̀rán ó ní òun máa ń fi kún fi àdánilà awẹ́l náà irú tó sọ ni náà àdánilà awẹ́l sì wẹ̀ ṣẹ́fìn eh, fọ́júlò sadiq náà kò tí ńgbà yẹn náà káàbẹ̀bù láti fi jẹ́ pé àwọn tí wọ́n fẹ́ jẹ sàárì àwọn tí wọ́n fẹ́ wọ́n ṣe kíámà lẹ́yìn náà kíámà rándọ̀ ló fi jẹ́ wípé ọ̀ràn tó ti wá yẹn wípé tàkọ́kọ́ ó ṣe ìrun kíkí léèwọ̀ ó ṣe kàrí jíjẹ ní ẹ̀tọ́ kékejì ó ṣe ìrun kíkí lẹ́tọ̀ọ́ ó ṣe kàrí jíjẹ ní èèwọ̀ àwọn tí wọ́n sọ wípé àbámu sáàlì ó ní kọ́mà ẹ̀rí tí wọ́n fún wọn ni wípé ó kì í ṣe bẹ́ẹ̀ nǹkan ni pé ká máa jẹun títí tí wọ́n fi pè kọ́mà alẹ́kùn lára á ah. kàlá irun rákà irun méjì ló wà fún fún asọ́bọ̀fún tàkọ́kọ́ asọ́látọ̀ kẹrù mi nàá kékejì normally bá ń ṣe ń pè é irun lọ́wọ́ àfààyè lọ́wọ́ àbájì nínú bébí sọ̀nà àìṣe mú wá nínú subúlù sàlám wọ́n á dà asọ́hùn kiri ọ̀dà alákùnrin sọ̀rọ̀ àti ìtura. bẹ́ẹ̀ lẹ́kẹ̀ta ni pé tí mo fẹ́ káwọn ọmọ ìyá náà já pàdé ẹ̀. òun náà ni pé lọ́pọ̀lọpọ̀ ṣáájú ní abẹ́òkúta ni wọ́n máa ń fẹ́ pin irun kalẹ̀ pápẹ́rẹ́ sìn bí a asìr ó dìú níbi a di four fifteen wọ́n ti pè ní four wọ́n pè four bẹ́ẹ̀ ọ̀ pé ṣéèrè ìṣòwọlé báyìí wọn ò tí ì pè mú náà wọn ò pè mú ìbádàdẹ ni wọn pípé bá bí ó sọ̀rọ̀ arọpùtà lójú wa àwa àwa àná rẹ ni ó kì náà. náà wọn kọ ọhún tó la. àà ti gbà lọ́rọ̀ rẹ náà wọn kọ ọhún tó la. kọ́sọ̀ tó fẹ́ ni pé akírun zúrù ní mọ́ṣáláṣí kan mọ́ṣáláṣí wa ni àwa akírun zúrù wàtí wàá di ágì àlejò wa wọ́n wá wọ́n ní kó kírun fún wa. kí kò tẹ̀lé súnà. láti ṣe máa wá àfa àwọn. wọ́n sọ bẹ́ẹ̀ pẹ̀lú abdullahi ibn umar ọ̀gbẹ́n àná tá a là fà láyé nísìn tó lè rí abdullahi ibn umar ọ̀gbẹ́n àná azahadu wa abadu kò sẹ́ni tó sin láwọn tó nínú àwọn sáré ọ̀gbẹ́n àná kò dẹ̀ sẹ́ni tó yẹra fáyé tó wọ́n fẹ́ tutù wájú ó ní rárá ẹ̀yin lé ní èmi ó kì í lẹ́yìn mi ló fi jẹ́ pé àwọn sàárò iṣẹ́ lọ sọ̀rọ̀ àlọ́ sọ̀rọ̀ àbóṣewárò sọ́yìn muslim tí wọ́n bá lọ sí hajj tí wọ́n bá fẹ́ dáhùn kí nínú khaima wọn nínú ibi tí wọ́n gbé wọ́n kì kan sùn ṣùgbọ́n tí wọ́n bá wà ní haram wọ́n kì pẹ̀lú nílé ní jàmáà bẹ́ẹ̀ wọ́n kì ní mẹ́rin lẹ́yìn wọn. هذا هو الصحيح القول ó wá kírun fún wa ìrìn wa jẹ́ bí warawara ó kírun yẹn ní kíákíá ṣáṣáp ìgbà tí wá kírun yẹn tán báyìí sálámọ̀ àti àtàwà lára àwọn tajọ́ ń kírun bẹ́ẹ̀ ó ní ṣé pẹ́lẹ́ kì í ó pé bí yẹn ó ní ó ní ṣé pẹ́lẹ́ kì í wá padà torí pé ọ̀rẹ́ wa ni. ó wá fẹ́ gbọ́ wọn tí wọ́n ṣàlàyé wá ní pé àwọn àfáàfún wa ni wọ́n ṣàlàyé àti ọkọ̀ tó wá fẹ́ kírun wọ́n wọ́n dúró títí tásìkò fi lọ wọ́n á béèrè lọ bàbá pé tájú máa ń kí ó lọ́wọ́ sí mi pé mi náà wà lára wọn mo ní gbogbo nǹkan máa ń kiri kò ju ten minutes lọ kó pé jù. ten minutes jù ten minutes pọ̀ jù. Hmm. kí ẹ bá wà láàrin àwọn brothers àwọn ọmọ àyà tí wọ́n gbọ́ yé tí wọ́n mọ̀ yìí pé àwọn ní bùkátà tó pọ̀ táwọn fẹ́ kì bọ̀ abẹ́ ẹ̀wọ̀n àwọn kófílẹ tètè gbà ẹ lè ṣe tó bá wù ṣùgbọ́n láàrin àwọn tó yẹ pé orí tútù orí gbígbẹ ni ká ṣe ni wọ́n tún rí. nǹkan tó wá fún mi tó yà ń lẹ́nu ni pé wọ́n ní bí a bá kírun bíi èrò lórí àfíà. pé kí à ń kí ó lókè ẹ̀ pé àwọn àfáà ni pé kí a kì í ní kí a kó má dàbí kó máa sọ tiẹ̀ but àwọn àtọ́ka sí wà tó ti ṣe lọ́sọ̀rọ̀ àfúnà sọ wípé bí à ń bá ti kí ìmáàmù ó wo فإن معاذ بن جبل رضي الله عنه لنا tó bá kírun pẹ̀lú ìṣẹ́ náà sọ̀rọ̀ islam tán a lọ ní a lọ kí fún àwọn ará àdúgbò rẹ̀ èyí tó kí pẹ̀lú ìṣẹ́ náà sọ̀rọ̀ islam yẹn lọ́ra ẹ̀ èyí tó kí fáwọn ará àdúgbò yẹn ná fílàní ló fi jẹ́ pé ọlọ́run yẹn lè kírun lẹ́yìn ní nàfìlà ó wá máa ń fagùn àgbàlagbà kan wá wà ń bẹ̀ kò bá lára mu ó bá sálámà tiẹ̀ ó sálámà ó kí tiẹ̀ ó sálámà kó lẹ́yìn màá sọ̀rọ̀ dára ánú ó kí tiẹ̀ ó bá gba àdó jíṣẹ́ náà sọ̀rọ̀ àtúnà lọ ṣẹ́dínlẹ́ di mohad náà bá ń bẹ̀ wọ́n ṣàlàyé tó ṣẹlẹ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àtúnà afẹ́tán àwọn ẹ̀yà máa máa ọfẹ́ mú iṣẹ́ rí fún àwọn èèyàn ṣe ni tí wọ́n bá ti ń líìdì àwọn èèyàn àwọn tó yẹ ní bùkátà wọ́n pọ̀ nù àwọn arúgbó wọ́n wà bẹ̀ àwọn tó pé wọ́n kàn fẹ́ mú ọ̀tọ̀ lọ́wọ́n bá kó ẹ dé ìyá mọ́ṣáláṣí kì í yẹn dúró léde tó mọ́ lọ wọ́n pọ̀ ń má wàá fara ni wọ́n tí wọ́n bá ti ń líìdì òjíṣẹ́ náà fún àwọn á fi òyìn wọn fún un àwọn súrà bí kò máa kà lẹ́yìn fàtíà súratul Àlá suratu shams suratu àgbẹ̀yìn méjèèjì ìmọ̀ wà lẹ́yìn ìgbà yọ̀ọ́ṣẹ́ àwọn wà lẹ́yìn ìgbà sọ́jà suratu ìṣọ́ra òtíṣẹ́ náà àtúnlàn fi òdiwọ̀n rẹ̀ fún báwọn torí wípé wọn ọ̀gọ̀rọ̀ ọmọ àwọn òní fẹ́ kú lẹ́yìn imam but wọn ò ní concentrate but wípé torí kí wọ́n bá máa ṣe ròyìnròyìn náà tí màmú bá kí ń ka kéwú lọ ní ìrun kíjẹ́jẹ́ àwọn tí wọ́n ń kírun lẹ́yìn màmú náà ní àǹfààní láti máa ka ayé sura tó bá rọ̀ wọ́n lẹ́rùn tí òfin ní jẹ́ pé wọ́n kàn dó gbàgede lẹ́yìn rẹ̀ wọ́n ka fátíà wọ́n fi sura mi tí sura kan tí wọ́n bá kà tán tí ìmàmù bá ti tí ò bá ti ka tiẹ̀ tán wọ́n tó fi sura mi ni. ìmáàmù mi tó bá ka suratul Fatiha tán ó lè jẹ́ pé suratul Mu'minun òun yóò gbé jù yọ́dẹ̀ bá délẹ̀ torí mo rántí hajj bíi mélòó kan gbẹ̀yìn ọ̀gá ńgbà ọmọ ẹ̀yà wa òtútù tó máa ń súfè tí máa ń wọnú egun haram òjíṣẹ́ náà fìlà ara fẹ́lá ìmáàmù òde fílọ ní ó yé de tẹkinọ́lì ìran báyìí tó parí fájí àtàn ó dẹ́rù pé bá sọ́tìlà àlágọ́ sáré kàgọ́tọ̀ bí máa mú sí kọ́dà fúlàní mọ́mí náà nù yóò dúró yóò dúró yóò dúró ó kókó bá kalẹ̀ àfáàní òun kò tòun léyìí ó tún subhanallah yóò máa wọ yẹn nú egun wọ́n máa wọ pé ṣé ó tútù ní àgbẹ̀ nǹkan níbẹ̀ ló fi lára ọ̀la kọ̀dẹ̀ tó bá mú sùúrù pẹ̀lú rẹ̀ òjíṣẹ́ náà láti náà ní ọlọ́run ti kàfàrà fún jọ́gbìn dàríkà torí ojútùú Mẹdínà subhanallah so ìmáàmù ni wà báwọn tó jẹ́ pé yóò fagùn but kí ìmáàmù ó ṣe níwọ̀ntúnwọ̀nsì tí ò ní fara ní àwọn tí wọ́n kírun lẹ́yìn ìyẹn pàtàkì ẹ ṣe níwọ̀ntúnwọ̀nsì جزاكم الله خير أنا جزاكم الله خير طويل يا سكوزا نعم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم صل محمد وعلى آل بيت وعلى آل محمد وعلى آل بيت حميد مجيد بارك على محمد وعلى آل بيت وخلافكم oúnjẹ tí wọ́n kọ wọn ò fi bá